وكل دلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يقفون ọpẹ́ الله سبحانه وتعالى تتنقوا subhanahu wa ọba tí ó fi ìyọ́nú rẹ̀ tó fi kó wa pọ̀ à ń bẹ̀ kó má fi ìbínú rẹ̀ tú wa ká kó gba ní ọwọ́ wa kó jẹ́ ká bá níbi tó lérè kó má dá lù wá láyà ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ kíyàmà n tó fa lateness díẹ̀ ni wípé a ṣe àwọn jọ́nì kan léraléra wá wọ òru ká tó dé Ah. Ah, ẹ̀mí wà ara ń ṣe tìkọ̀tìkọ̀ eh, nítorí òru tá a dé yẹn gan ò ṣe sùn gbogbo ẹ̀ ò ṣe ṣe nature ò ṣe cheat eh, but ẹ̀mí wà ń bí kí ọba dẹ́dà kó tó fún wa ní okun ara ah, kó dẹ̀ fi ṣe tiẹ̀ eh, kó gbà wa. gẹ́gẹ́ bí ṣe sí wa ní ọjọ́ òní a máa ń gba àwọn ìbéèrè lórí àwọn kan tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn but ìbéèrè kan ti wá ṣáájú tá a fẹ́ pe àkíyèsí wa sí nítorí bíbéèrè yìí ni wípé a ti sọ sẹ́yìn lórí nígbà tá à ń sọ̀rọ̀ nípa àmọ́tótó wípé ọba adẹ́dà ó kọ̀ wípé kí a súnmọ́ àwọn ìyàwó wa nígbà tí wọ́n bá ń ṣe nǹkan oṣù torí ìgbà tí wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam Allah subhanahu wa ta'ala ó fèsì láti fi kọ́ àwa ọmọlẹ́yìn rẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí ọba adẹ́dàdẹ́ fẹ́ kí ó kọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ ká lè bá a jẹ́ akẹ́kọ̀ọ́ fún gbogbo ẹ̀dá yòókù ni ó ní yasalunaka anil mahid wọ́n bi ẹ́ léèrè lórí obìnrin tó ń ṣe nǹkan oṣù ṣáà lè súnmọ́ jẹun pẹ̀lú ẹ̀ ṣáà sùn tì bùkátà wa wò la lè bíá pẹ̀lú ẹ̀ àwọn ìjọ tán ṣáájú wa àwọn ọ̀dà kan mọ̀ tóbìnrin bá ti ń ṣe nǹkan oṣù nígbà tó dáràn ni wọ́n kó kú òfun nínú ilé ni àdámọ́ obìnrin dẹ̀ ni kó ṣe nǹkan oṣù látara rẹ̀ náà ni gbogbo wa ti ń jáde náà báwo wá ni káwo ṣe ṣe àwa tí a jẹ́ mùsùlùmí tá a gba ọba adẹ́dàgbọ́ Allah subhanahu wa ta'ala àtijọ́ gbẹ̀yìn wípé gbogbo ń tá a bá ṣe láyé ń bí o a lọ jábọ̀ fún Allah subhanahu wa ó ní qul hiya adha qul sọ fún wọn wípé ẹ̀gbin ni nǹkan oṣù gan fúnra rẹ̀ o ẹ̀jẹ̀ tó ń jáde lára obìnrin nígbà tó ń bá ń rí àlàáda rẹ̀ ẹ̀gbin ni gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé síwájú àwọn obìnrin pín sóríṣiríṣi lórí nǹkan oṣù alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹni tó ti máa ń ṣe tẹ́lẹ̀ àti ẹni tó ń ṣe àwọ̀ ọ̀dá alákọ̀ọ́bẹ̀rẹ̀ bó bá ṣe ń wá fún náà ni tẹlomi lè jẹ́ ìjọ kan ṣoṣo tẹlomi ìjọ mẹ́ta tẹlomi ó lè jẹ́ wípé tálùfájẹ̀rì bá ti yọ tálùfájẹ̀rì bá ti jáde tán báyìí kálùfájẹ̀rì ó jáde yóò rí nǹkan oṣù tálùfájẹ̀rì bá ti yọ nǹkan oṣù rẹ̀ ó dà táyì là bá fẹ́ tó bá nǹkan oṣù rẹ̀ tún dá yóò tún máa wá nígbà tí asiri ọba tún fi tó yóò tún dá yóò sì àwọn míì wà báyìí àwọn míì nù àwọn ò ní nǹkan kan lẹ́jẹ̀ tó bá ti tọ ẹwọ́ rẹ̀ báyìí tẹ́ bá ti rí yóò pọn ni bí ìgbà tó jẹ́ wípé ẹ̀jẹ̀ ń flush síbẹ̀ àmì wà báyìí àwọn ẹlòmíì dẹ̀wẹ̀ ọ̀sẹ̀ kan òmíì jẹ mẹ́wàá kì í jújọ́ mẹ́ẹ̀ẹ́dógún lọ ṣètò ìdíyẹ báyìí ẹni tó wá ti ma ádà rẹ̀ wá kọjá bó ṣe yẹ kó wá létò yìí kò dá àníyàn ni ìyẹn ò dírun lọ́wọ́ kò dí àwẹ̀ lọ́wọ́ torí sábẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà lóbìnrin tèmi ìdá o ìmọ̀ ìyá ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ sílám ni èyí tó máa ń wá tó jẹ́ nǹkan oṣù ń tá a mọ̀ ni kọ́lọ̀ rẹ̀ kí ló pè é ó ló máa ń dúdú àwọn obìnrin míì wọ́n mọ̀ dé pé wọ́n mọ òórùn rẹ̀ tọ́ba dẹ̀ bá ti fẹ́ bẹ̀rẹ̀ ó ní táwọ̀dà bá ti bẹ̀rẹ̀ o kò dí ẹ lọ́wọ́ ọ̀run mọ́ kò dí ẹ lọ́wọ́ àwẹ̀ gbígbà láti fi rọ̀ lọ́rùn ó ní tí zuru bá ti tó mú sùúrù tó bá ti ń di bí ìparí àsìkò zuru ká tó gbẹnulé asri wẹ̀ tó bá ti kí zuru tán àgbà asri ó ti bẹ̀rẹ̀ pa asri papọ̀ mọ́ magrib tó bá ti tó mú sùúrù tó bá ti di wípé ṣẹ́fọ̀kì ti fẹ́ parẹ́ tí àsìkò ìṣá máa jáde wẹ̀ kò kí magrib tó bá kí magrib tán kò kí ṣáì kó pa méjèèjì pọ̀ tásùbà bá ti tó kó wẹ̀ kó ṣe kí ni kó kásùbà òjíṣẹ́ náà sàlám ni eléyìí ló rọrùn fún ẹjù láti ṣe kí ni láti fi mú ìdẹ̀kùn wá ló jẹ́ wípé a sọ pé ẹ̀jẹ̀ tóbìnrin máa ń bí omi tóbìnrin máa ń rí nígbà tó bá ń rọbí ò di lọ́wọ́ ọ̀run o torí wípé kí ni n tá a mà ní ìmọ̀ kó jẹ́ hai tàbí jẹ́ nifas tàbí kó jẹ́ ọwọ́ mustah istihada ẹ̀jẹ̀ ìrọbí ọmọ tàbí omi tó ń jáde ṣe mọ̀ pé kò sí nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn so filẹ̀ yóò máa kírun rẹ̀ kò ní sọ wípé torí wípé ọmọ tí ń mú òun yóò wá pa irun tì. now àwa tún fi kún wípé ẹni ọkùnrin tó bá lọ ṣìṣe tó súnmọ́ ìyàwó rẹ̀ nígbà tó ń ṣe nǹkan oṣù a sọ pé ńgbà tó ń ṣe istihada o tó ń ṣe àwọ̀dá o ni kí ni ó fi tánràn dinar tàbí nisfu dinar dinar kan ó ń kú four point two five grams gold four point two five grams gold bàtà àyẹ̀wò ní nǹkan bí ọ̀sẹ̀ tó kọjá ó fẹ́ máa kú sí nǹkan bíi thirty eight to forty thousand naira ìyẹn four point two five yẹn tá a bá pín sí méjì a máa wọ bíi twenty thousand naira so ẹni tó bá lo tó bá lo dinar àjẹ bíi forty thousand naira tó bá yẹ bíi nesfo dinar ìdajì rẹ̀ ni ó lò àjẹ pé ó ń kú sí bíi twenty thousand naira èyí ò fẹ́ ni tó bá ṣe mistake kálù ìyàwó rẹ̀ nínú nǹkan oṣù adẹ̀wà máa tọrọ tawba ìgbà táwọn wá ń sọ ilé yìí ní nǹkan kan wá jẹyọ tó léwu tó dẹ̀ pàtàkì láti pe àkíyèsí wa sí arákùnrin ò wá mọ̀ ó ní ẹ̀ẹ́ tí ó bá wá jẹ́ pé wá ń béèrè tó bá wá jẹ́ pé kò súnmọ́ ìyàwó rẹ̀ ní ibi tí ẹ̀jẹ̀ ti ń jáde tó bá kúkú lo fùrọ̀ ńkọ́ ilé àgbẹ̀ kí ni tara rẹ̀ àbí ẹ̀yìn náà mu ṣé wọn bá ti ṣe kìlọ̀ rẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ́lá ńgbà tó máa mú ìkìlọ̀ wá lórí rẹ̀ ó ní ọba adẹ́dá yìí ti jú àti sòdodo kò sí ọ̀nà tí a kọ̀ fún ọkùnrin láti súnmọ́ ìyàwó rẹ̀ ní ojú ibi tí ọlọ́run ọba ṣe lẹ́tọ̀ tó bá wọ̀ kó gba wájú wọ̀ tó bá wọ̀ kó gba ìyìn wọ̀ tó bá wọ̀ wù ú kó gba ẹ̀gbẹ́ wọ̀ ẹni ọ̀nà tó bá wọ̀ ó ṣe ní jókòó ó ṣe ní dúró ó ṣe anyhow but kó jẹ́ ojú ara obìnrin tí ọba adẹ́dà fi ọwọ́ sí wípé ibẹ̀ ni ká lò òjíṣẹ́ lọ́sàásùn làwọn àfikún wípé ẹ má sùn mọ́ àwọn àyàwó yín nílé ìyàgbẹ́ o ẹ̀kọ́ wá fún kíkọ̀ ó wá fún ó pọ̀ láàrin àwọn ọkùnrin tí wọ́n ń pera wọn ní mùsùlùmí tí wọ́n dẹ̀ ń júwe ara wọn mọ́ àgbọ́yé kò sí èyí tí wọ́n ṣe nínú méjèèjì. kò sí ètí wọn yìí ṣe lórí méjèèjì béèrè tí wọ́n lóríṣiríṣi ẹ tá a bá wá rí four point two five gram yẹn ń kọ́ kó máa ma ọ̀ràn tó ń dá tí ì ṣe kékeré ibi tá à ń ti ń ṣàlàyé eléyìí lọ́mọ àyà yẹn náà wá béèrè wípé ah táwọn ò bá ṣe yẹn táwọn ò bá ṣe eléyìí tún burú jù torí kí ọmọ àyà kí ni ọmọ àyà lè wá tì ní. ká ṣọ́ra fún eléyìí orí burúkú ni tọ́ba ayé ò bá mú ẹ tó ń bá ń wo kíkọ̀ sẹ́ńtórí ẹ ọba adẹ́dà ń wo olúkálùkù wa ọ̀nà tí ó dẹ̀ fi mú ẹ̀dá. E ó pọ̀ tí ó dẹ̀ dá ọ mú àtúwọ́n ń ṣe ìkìlọ̀ fún àwọn ọmọ àyàwó lóbìnrin náà ẹ má bá àwọn ọkọ yín fọwọ́sowọ́pọ̀ lórí ìbàjẹ́ o ó ní sweeping right lórí ẹ̀ débi wípé tóun bá ń dáná pé nǹkan máa jóná òun ní bùkátà sí ẹ̀ ó ní right òjíṣẹ́ náà sàlàsàlà sọ pé kódà bó bá ń rọbí tọkọ rẹ̀ bá lòun ní bùkátà sí kò gbọ́dọ̀ kọ̀ fún un níbi tó lágbára dé but kí ni kò gbọ́dọ̀ gbà fún wípé kó wá máa wọ ibi tí ọba adẹ́dá ọgbà láṣẹ kò fọwọ́ sí wípé kó wá máa ọba adẹ́dá ló fi ẹ́ fún ó ṣe ẹrú rẹ̀. ẹrú ọba adẹ́dà niile lábẹ́ rẹ̀ ọba adẹ́dà tó sọ wípé anytime tó bá lọ yá kó o yá fún kó yá fún wọn náà ẹ̀sìn tiẹ̀ nìyẹn tara rẹ̀ gba but kò sọ wípé kó wá tẹ́lẹ̀ ìyàgbẹ́ lẹ̀ fún kó máa kó máa ṣe tó wù pẹ̀lú ẹ̀ ra haramu eléyìí pàtàkì pé àkíyèsí wá sí i. kò fi jẹ́ wípé ẹni tí ó bá ń ṣe kó mọ̀ pé ohun ẹni ìṣìnà ní ohun alàbẹ̀yìnà ìyàwó náà tó bá ń tó bá ń gọ̀ ọ́ fún ọkọ rẹ̀ tó ń kún lọ́wọ́ lórí aburú tó ń sọ pé à kó léhùn síta à ntí ò lè jẹ́ kọ́kọ́ ó lé síta ní pé kọ́ pa àṣẹ ọba adẹ́dàá lábẹ́ rẹ̀ tó bá ní òun fẹ́ lé ẹ síta gan gbogbo ẹ wà ní kápá ọba adẹ́dà ẹ jẹ́ ká ṣọ́ra fún léyìí o à ń fi sọ yìí pé à ń wá sí halkọ látago mẹ́rin à ń sùn sí halkọ tábàkù òǹbí lọ́sálùmọ̀ṣọ́ lọ́síbi ìyẹn ò tí ì wúlò fún wa o àyàfi kí ni tá à ń bá mú ẹ̀kọ́ yìí lò al-ilm ma nafa'a ní tó wúlò fún yàn téèyàn ń lò téèyàn fi ń wojú rẹ ọba adẹ́dà ìyẹn ni ìmọ̀ ìnàmọ̀lẹ̀ ilmọ̀ àlàkàṣíà ìpáyà ọba adẹ́dà pẹ̀lú ń tá àmọ̀ yẹn ó ní mọ̀ o àníká pé kíyèsí wá sí eléyìí ó pàtàkì gan-an kì í ṣe eléyìí nìkan torí bẹ̀rù òṣì ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yà lọ́kùnrin àti lóbìnrin wọ́n ń ṣe ẹyin ètò òun ti bí kí ló ń fẹ́ ṣe sí wọ́n ti sọ pé tí ò bá tí ì tó oṣù mẹ́rin àwọn lè ṣe àìmọye bá ń ṣẹlẹ̀ orí burúkú mi tún ní ẹ o kò sí àáfàá kan tó sọ wípé blanketly tí ò bá tí ì wọ oṣù mẹ́ta kí wọ́n ṣe kò sáfàá náà kó tó di wípé nǹkan ó wà tí wọ́n á sọ yìí pé oyún yìí ọya àwọn àfáà tí ó jókòó lé lórí àwọn àlàyé táwọn doctors ó ṣe lórí rẹ̀ á yóò pọ̀ lọ rẹpẹtẹ yóò fẹ́ tọwọ́ bọ ghaib tọ́jẹ́ pé kọ̀sẹ̀ntọ́mà àfitání Allah subhanahu wa ta'ala tọ́ra àwọn kan ń purọ́ mẹ́ni àfa ńlá ṣẹ́kìnà Muhammad Salih ibn Uthaymin wípé wọ́n sọ pé tí ò bá tí ì tóṣù mẹ́ta àwọn lè ṣe wallahi Sheikh Salih ibn Uthaymin ọ̀sọ̀ bẹ́ẹ̀ o ẹni tó bá ń fi tì sí wọn lọ́dọ̀ yóò rẹjọ́ rò ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyamu bí kéèyàn mú ọ̀rọ̀ lérè fèé kọ́ máa fẹ́ fi ṣèfẹ́ inú rẹ̀ káàkiri ẹ jẹ́ ká páyọ̀ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala torí wípé kíni gbogbo ń tà ń ṣe ọba adẹ́dà ó bi wá léèrè rẹ̀ níjọ́ gbẹ̀ndà kíámà à ń bẹ ọba adẹ́dà àkójọpọ̀ wa kí ọba adẹ́dà má fi ṣe ìbàjẹ́ ìbálẹ́jọ́ burúkú fún wa nígbà láyé àti ní gbangba ọjọ́ gbẹ̀ndà kíámà kó yẹ ká fi ṣoríire láyé àti ní gbangba ọjọ́ gbẹ̀ndà kíámà yà kútùbì náà náà tó kọ́. أحسن الله إليك وعليكم الله فيكم وفي علمكم آمين وياكم ọlọ́run ọba túbọ̀ bá a ṣe àlékún gbogbo dáadáa tí ó fi kẹ́yìn ìmọ̀ tí ọlọ́run bá fi jíǹkì yín tí oníkàmá ṣàǹfààní látàrẹ kọ́lọ̀ bá wá túbọ̀ fi àlùbáríkà sí àlàáfíà ara kọ́lọ̀ ọba kó túbọ̀ bá jogún ẹ̀ fún yín gbogbo lílọ bíbọ̀ yín síwájú àti sẹ́yìn lójú ọ̀nà ọlọ́run ọba kọ́lọ̀ jẹ́ kí ẹ kọlọ́n túbọ̀ dáwà sí kó jẹ́ kí a túbọ̀ tọ́ kí ó dá. àwọn tí a bá ní ìbéèrè Key know. Number one, two, three, four, five, five. And you go five six seven eight nine ten ten <laughs> Number one. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم نبقى جمع مبابير الشيخ جمع صلوات نعم نعم ṣé tójò bá sún nìkan àbí tó bá sún sáà lè sí àbọ̀bá ń fún tí ò tí wọ̀ gan bọ̀ kàn fún àbó sún sáà lè fi torí ẹ̀ fi jẹmọ́. èyíkéyìí kennedy násù tó wá lórí jẹ́mọ̀rù tó wá nínú sahih muslim bó ló ṣe wá sàbí alákùnrin ni ó ní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ó pa zoro àti asripo nílùú madina àti maghrib àti isha láì ṣe pé òjò rọ̀ tí dẹ̀ ṣe pé ìpayà ṣẹlẹ̀ ẹ̀yìn ní wípé sọ́mọ̀ ọmọ kígbe gbogbo ẹ̀ kò sí nǹkan kan àbí bẹ́ẹ̀ kọ́ ó ní wọ́n wá bi léèrè pé kí wọ́n á ní ìdí tó rò pé ó ń ṣe ó ní kò fẹ́ strẹ́sì ó máa rẹ̀ ìmáàmù ráwọn jama wọ́n ń ṣe nǹkan kan tàbí kejì tó jẹ́ pé ṣẹ́rí in á rí nínú ìṣesí nínú àwọn ẹni tí wọ́n ti kọjá lọ bóyá wọ́n dars wọ́n handle masala kan tàbí kejì wọ́n rí pé eléyìí pàtàkì fún àgbọ́yé àwùjọ àtàwọn tí wọ́n jókòó yìí wọ́n pa àwọn pọ̀ tàbí a ò rí pé hálù tí àwọn èèyàn wà nù rẹ̀ ìmáàmù ó wò rí pé ọbẹ̀ ta pé láti má fara ni wọ́n fún dìkan tàbí kejì ó ní òun ọ̀pá magrib tàbí ṣàìpọ̀ tàbí zoro àti asiri so tó ń túmọ̀ sí pé ó lè jẹ́ pójú máa ń ran fún ó lè jẹ́ yí pé bọ́ bá sùn ó lè jẹ́ yí pé òjò tiẹ̀ sí gan gbogbo ẹ̀ mọ́ kedere pò tó ń wò di kan tàbí kejì tó ń wò yí pé kó o má fara ni jàmá lórí nǹkan kan tí ṣe pé ó máa ń fi ń ṣe áádà ó ti di pé wọ́n wá mú àwọn ṣíà ni wọ́n ṣe ní áádà. láti fi mọ́jọ fìjọ àwọn oníbídẹ́ àhà báwọn kò sí tí ó di lọ́wọ́ bẹ́ẹ̀ náà. Ah. tó jẹ́ kí n béèrè ìbéèrè mi pé àìkánlò ìdánilẹ́kọ̀ọ́ ó ń ṣàlàyé nípa ọ̀rọ̀ jama'u ó wá mú wá ń bẹ̀ pé kójú sú ti ó ní kó fún àlè torí ẹ̀ torí ọ̀rọ̀ tó wá ni pé tó bá pọ̀ ẹ eh, wá tún mú eh, hadith náà wá. ẹ wà ní muslim lọ́wọ́ gbogbo wa náà ilé na a ti kó ti hadith na wọn lọ wà nínú wọ́n ní hadith yẹn wà ń bẹ̀ pé imam Tirmidhi rahim ọlọ́run tawọ́síra wọ́n ní gbogbo hadith táwọn kójọ pé àwọn márùn kan bẹ táwọn àfọkìlì rẹ̀ ṣùgbọ́n àwọn tó kù wọ́n ń wò wọ́n ní kan náà ní hadith tí wọ́n kó tì í pé ọ̀gùrọ̀ afá ọ̀fẹ́ àwòlé wípé àdúmọ̀sálá ń kírun ní ibì kan pẹ̀lú àwọn èèyàn ó papọ̀ ó wá mú wá bẹ́ẹ̀ wọ́n bí léèrè láì sódò láì sí ó lóun fi ṣe fún wọn àwọn ní lò pé àwọn ò ní lò bẹ́ẹ̀ torí àwọn èrí kan wọ́n sà ṣàlàyé yẹn tó pọ̀ kò tí wọ́n fẹ́ mọ̀ ni pé pẹ̀lú hadith yẹn sì yàn ṣe ṣé ó fi wá lọ́kàn balẹ̀ ká lò ó hadith pé a lè parun pọ̀ bílà khawfin wàlà mọ́tọ́rún wàlà kùsù. bẹ́ẹ̀ torí pé tí imam bá rí pé ah masalan taba rántí nígbà tí Muhammad Ali Jabata tó kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ wọnàwọnà rẹ̀ kọlọmọba tọ sọnà ok àwọn ọmọ ẹ̀yà tawájúkú gbaya wà ní malad a sọ̀rọ̀ magribu fi ń lọ tó fi ń wọlé àwọn kan wá láti ajégúnlẹ̀ àwọn kan ọ̀dọ̀ bí àgbàdo jàyè àwọn kan wá ní èkó gbogbo ọ̀ṣà àríbáyé afẹ́kíhùn magrib apá ṣe parí magrib mo ní kí wọ́n jẹ́ ká kí ṣáì wọ́n ní kí lẹ̀ rí mo ní kí ló kọ́ dì torí pé kí ni aslu ó ní wípé a lè ṣe àbí láti má fara ní àwọn èèyàn mo ní àwọn tí wọ́n lọ ajégúnlẹ̀ yìí àwọn tí wọ́n lọ sí àgbàdo ọjà yìí àwọn tí wọ́n padà sékòó ọlọ́run lọ́mọ̀gbà tí wọ́n débẹ̀ ẹ̀yìn tí ló lè ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ apá pọ̀ kákúkú mọ̀ yìí pé a ti yanjú èyí subhanallah ní nǹkan bí aago méjì láàbọ̀ làwọn kan pè mí nínú àwọn tí wọ́n wà níjókòó wọn ní jazakallahu khair mo ní kí ló dé àwọn ṣe ń wọlé báyìí nísìnyí àwọn ò tiẹ̀ rí báwọn ṣe lè rí ìrìn yẹn kí masala ọ̀kan nínú àwọn ọmọ àyà tá a jọjọ́ rẹ̀ àgbàlagbà ni chairman abdulaziz islamic foundation àjọ lọ sí victoria island ìrùn wa tó bọ́mù tí ó ní àsìkò orí tó mú níbẹ̀ já ya 1004 tàbádé kírùn tá kátìtì máa lọ mú níbẹ̀ ni àbá bá ṣe kí mọ́ gírípù tán mọ́ ní àmú ìṣà ìwà ó ní hmm? alákìdá ẹ̀yìn alákìdá tún ti dé mọ́ ní ìgbàláyé wà fún ó ní gbogbo bí mo bá ṣe ṣe sí òun mọ̀ pé mí níṣẹ̀fẹ́ ẹnu pẹ̀lú rẹ̀ àbápa ìṣà ìbọ̀ gbà tí agbéra wá ṣe kí tánà làbọ́sọ́nà àwọn orí bíríìjì ìjọpẹ̀ mú bí ní nǹkan bíi twelve mo ní ọ̀rẹ́ ẹnìnà tá a bá kí ṣá ilẹ̀ kankan ó ní ṣé mo rí orí tí mo bọ́ jiyàn ìbọ́ jiyàn àbá wà ìgbà tó ń drop ní nǹkan bíi twelve thirty mo wá wò pé ah, kóun náà tún tó padà sí mángòrò tó ń lọ ní ìsinmi wẹ́ òun work against hold up ni kọ́lọ́hún ó fi ṣe rọrùn nǹkan bíi one thirty mo rò kó délé ń jọ́nà àbáwọ̀ ìdẹ̀kùn yìí wà báyìí tó lè mú circumstances jẹ́mu wà lọ tó pọ̀ gbogbo àwọn àlàyé tí wọ́n fẹ́ máa ṣe yẹn takalluf ni aṣọ síwájú ńgbà tá à sọ̀rọ̀ jẹ́mu salawat wípé àwọn Hanaf wọn ò tiẹ̀ gbá wọlé ni ojúṣe lọ́sọ̀lá àzọ́là tó bá fẹ́ rìnrìn àjò tó bá pé zuru ti tó bá mú zuru wá á mú asiri wá lẹ́sẹ̀kẹsẹ̀ but ó máa ń kí pé ni láti fi mú dẹ́kun wá ó lè lè jẹ́ jamu ta'khir ọba wọn lórí rìn wọ́n wá lọ sómọ́ àsìkò asiri wọ́n pa méjèèjì pọ̀ ilé ọjà yìí ọ wá sí mọ́rọ̀ so. Nah asalaamualeykum wa rahmatulahi wa aleykum salaam wa rahmatulahi ọba alọ́ra ẹ̀mí lórí dáadáa lórí dáadáa naam aláǹkọ lórí kúrúùd tó lórí kúrúùd naam obìnrin tó béèrè fún tó wá ronúpìwàdà láti pé à ah, òun fẹ́ kán bá ń ṣẹ́tú ọ̀rọ̀ yìí pé wò láwàá múnú méjèèjì pé ṣé ọ wà nù pé kọ́ lọ lọ́kọ míì rárá kó tó padà ní àbí kò sí òfin yẹn ń bẹ. tó bá sọ pé tú mi lẹ̀ hmm. tọkọ ọba tí sọ pé mo dáa mo tú ọ lẹ̀ títúlẹ̀ ò tí ì ṣẹlẹ̀. tọkọ bá tú lẹ̀ náà. ó dìgbà tọkọ bá sọ yìí pé ó ní mo tú mi lẹ̀ ọkọ ní mo tú ẹ lẹ̀ ó ti túlẹ̀. ẹ nípa tọ́ba ronú fún àdá pé ah, mo fẹ́ padà sọ́dọ̀ ẹ̀ ni kí ni àwọn òtúmọ̀jẹ̀mọ́ ẹ̀. wọ́n yóò sọ yìí ni. ẹ̀sìn igi lásán ó tún so. kí ẹ ṣe lásán igi ò lè jẹ́ láti <laughs> so igi náà máa tún sùn wọ́n sọ bẹ́ẹ̀ ni yọ padà. ìkejì ẹjọ lórí ọmọ tí èèyàn fẹ́ràn dáadáa èèyàn fẹ́ràn gbogbo àwọn ọmọ bẹ́ẹ̀ tó wọ́n kàn bẹ́ àyàn ṣiṣẹ́ dáadáa olówó amójútó lè ṣe é ṣe nǹkan kan bẹ́ẹ̀ iléeṣẹ́ yẹn nígbà tí èèyàn á fi jáde láyé pé tó o tiẹ̀ mójú lè já aṣẹ ìwò máa bá kíní lọ tiẹ̀. kọ́ máa bá kíní lọ. kọ́ máa bá àmójútó iléeṣẹ́ yẹn lọ. kọ́ máa bá lọ pé òun ló ní ni àbí kọ́ máa darí rẹ̀ bó ṣe ń darí rẹ̀ lójú ayé bàbá téèyàn tẹ̀lé ló fún pé ìwọ ọmọ ń tó bí ibi tó bí béèrè yẹn ó ní wípé wọn ò lè fún un ní nǹkan kan nígbà tó jẹ́ wípé yóò jogún ntí wọn bá bùn kí wọn bùn lójú ayé ńgbà tí ò tí ì fún un ó ṣe nǹkan kan tó fi yàtọ̀ bíi wéèjì bíi ẹ̀san tó ṣeun tó fi tó ṣe níṣe yàtọ̀ a compensate ẹ̀ lé lórí ṣùgbọ́n ká wá fún ọ nípìn ogún mi tí èèyàn bá ti bá ti di pé ó ti lè jẹ́ ọlọ́run ọba nípè nísìn gbogbo ohun tó wà lẹ́hùn kì í ṣe tiẹ̀ mọ́ ọba adédáde ti pín nǹkan rẹ̀ ó ti tẹ̀ based on compensation only when nígbà tó wà láyé. nígbà tó wà láyé. jàdó kò wọ́n kàn. salamaleykum tuwaaku. waaleykum asalaam tuwaaku. ọyọ ọyọ ìjọ kókó wọn sọ. lórí dáadáa. naam lórí ọ̀rọ̀ kọ́kọ́ sọ lára kọ́kọ́ yẹn. èwo ń bẹ. ti ọkọ àti ìyàwó. na natural method. n ta sọ lákọ̀ọ́kọ́ ó pọ̀ lórí àwọn tí wọ́n ń súnmọ́ ìyàwó wọn nígbà tí ti ń kó sùn ni àbí àwọn tí wọ́n ń súnmọ́ wọn nílé àgbẹ̀ kò ṣe nǹkan oṣù kí ọkùnrin wá mọ̀ pé òun fẹ́ máa ṣe ìdánwà method. aslo tí ìbá ṣe yí pé ó fẹ́ fi fi ààlà sọ́mọ bíbí tàbí ó fẹ́ fi fètò sọ́mọ bíbí ọmọ. exactly now. ẹlẹ́kejì ni pé tíyàn bá travel. now sọlátù musafir ló yẹ kí wọ́n máa kí sọlátù safar kọ́sùn náà bẹ́ẹ̀ náà mo wá tí gẹ́gẹ́ bí àdúrà tó sọ pé bí àdúrà ti yàn ọ́ pé tí wọ́n bá gbọ́ pé òun ibi tí wọ́n bá wà tó bá jìnà sí mosque tí wọ́n gbọ́ pé òun èèyàn lè kí òun nílé ṣé àdúrà ti sọ bẹ́ẹ̀. mi ì tí ì bá pàdé mo gbọ́ pé mo ti gbọ́ lọ́nà àwọn afáàmì ẹni pé ibi tí wọ́n bá wà bá jìnà sí mosque. ń tọ́wọ́ bá ti débì kan gẹ́gẹ́ bí mùsùlùmí ntíkọ̀ kọ́kọ́ yẹnjú ni ibo ni ó súnmọ́ àdúgbò bẹ̀yẹn tó ti máa kírun bọ́ bá ṣe jìnnà sí bẹ́ẹ̀ ni ó ṣe gbalada sí bọ̀tí tó bá súnmọ́ tọ́já gbègbè rẹ kírun ń bẹ̀ tí tí ó mọ́ ọmọ kírun ń bẹ̀ ni wípé hm, wọn tẹ̀lé súnà wọn tẹ̀lé tòbúṣe kórí ó dẹ̀ ti pa kíìsì wọn sí títí tí wọ́n gbọ́rùn mọ́rí mẹ́sìlẹ̀. condition tó wà lẹ́nu pé mosque ò sí rárá ibi tí mosque. ok àkọyé ah, ni ẹ̀yin náà ti sùúrù mẹ́sìlẹ̀ ó pé ètò aládùúgbò wa kí n máa kírun bẹ̀ àsìkò tí wọn ò tí ì tó àsìkò ò tí ì tó pàápàá nígbà yẹn nǹkan bíi quarter after four ilẹ̀ asùn thirty wọ́n gbẹ̀rùn dìde bọ́ wá bọ́ sí ibẹ̀ ìmáàmù ojú ó ní kí n ṣáájú mo ní asiri ò tí tó o bá a ṣe wo asiri ni mo ṣàlàyé but takabbara ala al-ilm aw ala Allah subhanahu wa ta'ala wal yaghfi launi boyo mi làwọn ò ní kí but eléyìí àwọn ò kì í ọba bọ́ síwájú ma wá wí pé tọ́ba ṣe yẹn pẹ̀lú mi mi ìmọ̀ bí ó ṣe wá ṣe pẹ̀lú àwọn ọ̀dọ́ yòókù torí tí èmi rẹ̀ bá jọ wà nínú ilé kan èmi rẹ̀ ò lè jẹ́ tẹ̀gbọ́ntàbúrò ọ̀nkù rẹ̀ ni màá jẹ́ àbúrò bàbá rẹ̀ ni màá jẹ́ tàbí kí ni bàbá rẹ̀ jẹ́ jẹ́ sáwà mo ní àdẹ̀rẹ̀ ayẹra so irú nǹkan báyẹn lè ṣẹlẹ̀ náà. Ok. tó fẹ́ bẹ̀rẹ̀ ni pé. na mọ́sálẹ̀ ń bọ́yá nísìn ibi tó ń gbé wà ń bí mọ́sálásí wa wà níbi irú oore ló pé yẹn àbí. bí ìkẹjà ìkẹjà. ibi sí ìkẹjà. bẹ́ẹ̀ni bó ṣe jìnnà tó nìyẹn. àròsọ ni. no ibi kan wà tó pè ní ugeli ní delta state ugeli. ibẹ̀ ẹnì kan náà nírú nǹkan báyìí. ìgbà tí mo sọ mo níyàn wà ń travel ó travel. Eh. ó travel lọ sí irú bẹ̀yẹn oye yín so bẹ̀yẹn sì must be scarce bí abọ́sí tó wà gbogbo bẹ̀yẹn ló lè má jù mẹ́rin lọ but ibi tí wọ́n ń gbé ó jìnà sí mosque gan but you are mobile onímọ́tò onímọ́tò question mo fẹ́ béèrè gangan lélẹ̀ tó bá ní mọ́tò kó lọ sí masjid bẹ́tẹ̀ eh, ẹ kí n fẹ́ béèrè question gangan question mo fẹ́ béèrè ni wípé alákọ̀ọ́kọ́ náà ṣubú eh, tó wà fẹ́ kí fagiri player ó jìnà gan ó dẹ̀ máa dá ọ̀nà máa dúdú ṣí wọ́n lè torí kíyàn ní mọ́tò kíyàn máa risk ẹ̀ lọ́sọ́ dídí bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ tó bá jẹ́ risk ni tí ó ń wò pé ewu wà ń bẹ̀ torí àsìkò kan wà tó jẹ́ wípé kìí sọmọ ni wọ́n ń gbé ń bẹ̀yìn àgbàlagbà wọ́n ń gbé alhamdulillah yàdíkùnmùlá sọ̀rọ̀ bá lọ́kùn torí a gbọ́ stories nígbà yẹn wípé wọ́n máa ń ṣèkìlọ̀ fáwọn NYSC ni pé ẹ má jáde lásìkò báyìí lásìkò báyìí torí wípé àwọn tí wọ́n gbé àwọn òtí àwọn òrí wọn mọ́ omi wọn sọ pé páàtì wọn làwọn wá rí létà irú nǹkan bá ń ṣẹlẹ̀ tí irú nǹkan bá ń bá wà ń bẹ̀ kó kírun lé but tí ó bá kírun lágbègbè ń bẹ̀ kó pèrun ó pè kí nìdí kó pèrun torí wípé irú rẹ̀ báwọn lè wà ní agbègbè ibẹ̀ kí wọ́n fi wá ètò bí wọ́n ṣe rí irun kí torí kì í ṣèsìn ni irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ as late back as bíi second year tí wọ́n dá NYSC lẹ̀ báwo ni wọ́n dá NYSC lẹ̀ náà kò lè jẹ́ seventy eight ẹ pé ìdí tí ò fi lè jẹ́ seventy eight seventy eight I was already in the university as undergraduate mo dẹ̀ mọ̀ yí pé NYSC ó ń kọ́ mi ní class three secondary school three so kò lè jẹ́ seventy eight mustahil eh, eh, so ti eh. na ètò súnmọ́ ó ní seventy three ó ní seventy three but àṣà ìdí tí mo fẹ́ mú wá ń bẹ̀ ni wípé. New Nigeria gbé nígbà yẹn a storm in a teacup kí ló fà instances bíi méjì bíi mẹ́ta ló ṣẹlẹ̀ ńgbà yẹn wọ́n ní kí wọ́n wá búra ìgbà tí wọ́n ní kí wọ́n búra ṣàwọn pé tẹ́lẹ̀ kọ́pọ̀ ó búra ni bàbá wọn ṣì ń ṣe mọ́nìtì wọ́n ṣì ń ṣe wọ́n ní wọ́n búra àṣùwà báyìí by my Nigeria, my country, something like that. I pledge. Brother I need. I pledge to Allah my Lord. Always yẹn. Káwọn èèyàn tún mọ̀ wípé ọ̀rọ̀ iṣu àkídà kìí àkídà kìí ṣe sin ló ti bẹ̀rẹ̀ o. Àwọn kan ti gbìyànjú rẹ̀ síwájú sí ti bẹ̀rẹ̀ nígbà yẹn. Ó di wàhálà rẹpẹtẹ. Èkejì instance ṣẹlẹ̀ ńgbà yẹn ni wípé tásìkò òun bá ti tó àwọn bíi méjì nínú àwọn ọmọ àyá ni wọ́n wà around ń bẹ̀ mí ṣọ́ọ̀bù àwọn tiẹ̀ pé méjì kó fi pé àwọn yòókù rẹ̀ jáde àwọn tí wọ́n bá jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ náà tí wọ́n ò jáde síta abọ́ síta á pèrú gbangba ń bẹ̀rẹ̀ bá ṣe máa ń wo fíìmù yẹn ní àwọn ará àdúgbò ń bẹ̀ ó pèlè lórí báyìí wípé ó ń ṣe ẹ̀sìn àwọn haúsá this brother is from Kogi ọmọ òkèlè ni one of our serious brothers and leaders of MSS then alọrùkù wọn máa wò ìgbà tó wá ṣe tán we found out that this is a lawyer finish law law ló kà wọ́n wá yà lẹ́nu as educated as you are èwo lè tó ń ṣe wọ́n wá ń ṣàlàyé fún wọn àwọn ọmọ tí wọ́n jẹ́ ọmọ lẹ́bẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n wà intelligent wọ́n gbọ́yé wọ́n gba Islam ó wá fẹ́ di issue because torí pé gba àwọn tí ń gba Islam there is necessity to have a masjid there kí wọ́n kọ́ mọ́sálásí ó fẹ́ di issue rẹpẹtẹ tó yẹ pé later àwọn NYSC àtàwọn other leaders of the society ni wọ́n dá sí tó fi jẹ́ wípé wọ́n kọ́ masjid síbẹ̀ yẹn tí mi bá ṣe mistake Nnewi gangan ló ti ṣẹlẹ̀ nígbà yẹn tí wọ́n fẹ́ mú wá ń bẹ̀ ní wípé ṣáàmọ̀ wípé ọwọ́ pópèrún ó dẹ̀ kírun ní gbangba kò gbé pamọ́ yẹn ó bí nǹkan tó dáa látara wípé kí ni àwọn míì gbà wọ́n lè ṣègbìyànjú láti sọ pé wọ́n ń kọ́ masjid ẹ̀sìn Islam yìí sẹ́sìn tí yẹn dá ṣe so tí wọ́n bá ń sọ yìí pé ẹ your religion is a personal affair ó lè jẹ́ bẹ́ẹ̀ fáwọn religions míì kì í ṣe fún mùsùlùmí tàbí Islam kágbọ́n yẹn yìí tó bá fi dà báwọn kó mọ̀ gbé pamọ́ iṣẹ́ ńlá ń bẹ ń wájú rẹ̀ nìyẹn ní dáwà ó dẹ̀ gbọ́dọ̀ ṣe ó gbọ́dọ̀ discharge responsibility. mo tún fẹ́ béèrè ìbéèrè mi ni pé ok tí tí yóò bá lè risk ọ̀nà bí a zoro zoro yẹn máa wà ń ta lọ́sàn-án mongrib àti sha tí wọ́n máa wà ní lálẹ́ mo fẹ́ béèrè wípé irú yẹn ṣé èèyàn lè ṣe jámù sọ láti méjèèjì yẹn àbí wà kí mongrib lásìkò ẹ̀ wà kí ṣáì lásìkò ẹ̀ arìnrìnàjò ní ẹ̀mẹ̀ so ṣé mo lè ṣe jámù mẹ́ àbí wakọ̀ arìnrìnàjò ṣe service ló bá lọ lọ service kan ọ̀dá ọlọ́ṣe business arìnrìnàjò ó lè ṣe Assalamu alaikum sir. Wa alaikum assalam tó lábàá káàtì mọ̀kọ́tì. Ẹjọ́ sà nípa èyí tẹ́ sọ pé tábà ń rọ bí náà tó bá pè wá pé ká dáhùn. Tábà lè kí ni? ipe tàbá ń rọbí lọ́wọ́ taba lé tàbá ṣe kí ni. tàbá ń rọbí tá ń lébọ̀ lébọ̀. tó ń bá ń lébọ̀ lọ́wọ́ ẹ̀ kó ṣe gbogbo bó bá ṣe lọ rọrùn sí kò kí. wọ́n ti máa fẹ́ bèrè ń pẹ́ ní pé bí obìnrin tó máa ń ṣe wàhálà obìnrin tó máa ń ṣe wàhálà láti kó nígbà tó bá ń rọ bí àbí ẹgbẹ́ òkè ń ṣe tó bá ń rọ pé kí wọ́n bá ń pè é pé sílẹ̀ ọ̀yá tẹ́pẹ́ wọ́n tí máa fẹ́ bẹ̀rẹ̀ ìtàn ní pé wọ́n ní síìtì kan wà wọ́n ní síìtì kan wà so ọmọ ìyá kan wá ní síìtì. ìbéèrè ni wípé nígbà tí mo ní tí ọmọ bá mú gan tọkọ rẹ̀ bá lọ́yà ó yẹ kó yá òun tó bá wá ń rọbí lọ́wọ́ tọkọ bá ní kó yá ẹ̀ mọ́kàn fi ẹ ṣe sáǹpù ni ibi tí mò ń lọ gangan ni pé Eh, ọmọ ìyá kan lọ sí hajj wọ́n wá ra súìtì kan báyìí wá bẹ́ẹ̀ni so ìgbà tí èèyàn kan náà wá wọlé ẹ̀rí òfin àmà ń fa ní súìtì ẹ̀ ní òpó kan kò fún wa ni ẹni yẹn Ghana wa ni ó wá lọ́wọ́ lórí súìtì ní ìlú àwọn pé iṣẹ́ tó máa ń ṣe rèé ó máa ń fóbìnrin lágbára ni. bẹ́ẹ̀ni ó máa ń jẹ́ kóbìnrin máa ya ara rẹ̀ máa ya sọ́kọ rẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so ọmọ ìyá kan wá ní ṣíríkù ló máa wà ń bí àbáwo ni ṣíkù bá fẹ́ ṣe máa dédé máa ṣiṣẹ́. ó ní ṣíríkù ni eh, bẹ́ẹ̀ni o ní báwo ni ṣíkù bá fẹ́ ṣe máa dédé ṣiṣẹ́. ìsọkúsọ ni ìsọkúsọ ni má dà lóhùn. so ẹlẹ́ẹ̀kejì. ìsọkúsọ ni ìsọkúsọ ni má dà lóhùn. Eh. so ẹlẹ́ẹ̀kejì. ó ṣẹlẹ̀ nínú Ramadan tó kọjá lọ ọmọ mú ọmọbìnrin ó mú fún bíi ijọ́ mẹ́ta kò wá tètè rí bí wọ́n wá sọ wípé ó ọkọ rẹ̀ kó súnmọ́ kó lè fi tètè yá wọ́n dẹ̀ wà nínú ọ̀sán Ramadan òun náà dẹ̀ pòrò aláìmọ̀kànnì ẹ̀dọ́ tí ń bíbọ̀ láti jẹta ásàtẹ̀ ìjẹ́ kó dìgbà tó ń bá sínú tán wọ́n wá láwọn òbí ìyàwó wọ́n sá ní mọ́ àwọn ọ gbọ́dọ̀ súnmọ́ ni òun náà wọ́n wá kọjá àlà ó súnmọ́ ó bímọ lóòótọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kò pẹ́ rẹ̀ ó bímọ wọ́n á kí ni òfin tó dèrè arákùnrin yẹn yóò gbà sixty léraléra tí ò gbọdọ̀ jà torí wípé ọkọ̀ yàrá náà torí gánganci ló ṣe gánganci ìkọjá àlà ìkọjá àlà náà ẹ ń béèrè lọ ẹ̀yin ìyá wa. ẹlẹ́ẹ̀kejì sà. wọ́n ní sọ̀látù ní tẹ̀síbí. sọ̀látù tẹ̀síbí. sọ̀látù tẹ̀síbí. àti dùá. ipe ẹ̀rọ pé fọ́ra kà ipe ṣé yàn lè yan ẹ̀yọ́ lè lo. ṣé yàn lè fi tẹ̀síbí kí tó ha. kò sí ní tó lọ. kí yàn dẹ̀ gba àdìgbẹ́ la. ṣé yàn lè kì í sí àsìkò dùá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹlẹ́kẹ̀jì ọmọ ya ní báwọn pé ṣé ọ̀rọ̀ yà ní jímọ̀ fojú ni. kì í sọ̀rọ̀ pàápàá tó bá jẹ́ pé ọ̀dọ́mọbìnrin ọmọbìnrin tó yẹ pé ó ti jáde síta ó lọ lọ sí ṣọ́ọ̀bù tí mọ́sídìí bá wà ní agbègbè rẹ̀ kó kú ti jáde ná. na a ní ìwé tí ọba jáde ọ̀rọ̀ jímọ̀ fún. ìwé jímọ̀. náà. kó tó jáde ńlé àti wẹ̀wẹ̀ jimá. tí ò bá jáde ńlé. tí ò bá jáde ńlé. náà kó wẹ̀ jọ níjọ́ jimá kó wẹ̀ níjọ́ jimá. ṣé kọ̀ǹpọ́sì ni sà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọ̀ràn yẹn ni fún gbogbo mùsùlùmí tó bá ti bàlágà kó wẹ̀ níjọ́ jimá at least kó wẹ̀ níjọ́ jimá tó bá yẹ pé ó lọ́kọ̀ọ́ kan tọkọ rẹ̀ bá tó bá gbọ́ yé òun náà mọ̀ pé òun ọ̀wẹ̀ torí kí ni hadisi sọ ẹni tó bá wẹ̀ tó tún ṣe tí ó fi wẹ̀ tó wẹ̀ onílàádá tí ó gbà rẹpẹtẹ tó wá rìn lọ sí jimá tó ṣe gbogbo ẹ̀ báyìí yẹn ni wípé ó sún àwọ̀ rẹ̀ ó tún àwọ̀ ẹ̀jẹ̀ náà bà náà sàálàkà yẹn ah, ah, ó ti pọ̀ jù ẹni tó bá rí tó bá fi di wípé kò rí ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ah, ìkọlẹ̀ ńlá ni ẹ̀rọ ẹ̀kọ́ kó béèrè lọ́wọ́ àgbàlagbà kí wọ́n bò ń wá nǹkan tí ó tí ó jẹ́ kó ń mọ́ kọ́ kó jẹ́ náà ìyẹn pàtàkì hmm. náà sàálàbọ̀ wà kó sọ̀rọ̀ àtàlà. bóyá mi dá lórí dùhà. sọláàtù dùhà náà. ó lọ́kàn lára ọmọ ìyá tó máa ń ó ládùúgbà kan tó dá lójú nínú Quran bọ̀ ó sọ fún mi èmi challenge náà mo rí pé kò kí n challenge tí mo bá. ó ní òun máa dúà kan tó dáhùn lójú. kò dẹ́ ń ṣe kó má rí bẹ́ẹ̀. kí ló jẹ́ ó dá lójú. Ah, ah, ṣé tó bá ṣe. látọ̀dọ̀ òjíṣẹ́ náà sàlám ló ti gbà. tẹ́jìrìbà ni àbí ẹ̀yin ò wípé ó ti ń dán wò bẹ́ẹ̀ àdáwò àìfi dán wò fi ọ̀rọ̀ ẹ̀sìn lọ́lẹ̀ násù ni sọ́fẹsẹ̀ rinlẹ̀ la á máa fi fọ̀rọ̀ ẹ̀sìn. àdúrà ẹjẹ́ kí n sọ àdúrà yẹn. a ah, má ìbùlẹ̀ sọ tí ìbá ti pọ̀ wá nu súnà má sọ. ọmọ tí mo mí pẹ̀lú yẹn àfẹ́ gbọ́ eh, tí ọba ti ṣe pé àrítọ́kasí rẹ̀ nínú súnà àníjẹ̀ torí wípé ètò ànusúnà ti pọ̀ gan-an débi pé kò ṣeé ṣe tán èyí kò tẹ ẹyìn àìsè tán ni kò ṣe é ṣe ni so ìyẹn ti tó wa a ti yó kò níbi míì àríbi tá a jẹyìn sí mọ́. ok nsakala kan. second one. wa aleykum salaam tula asbir. na na second one. Eh. ó lọ́mọ ya kan tó lọ ní. níbo lọ́dọ̀ rẹ̀ eh. na. ọmọ ya kan lọ ní títí lóòjọ́ kan. ó ṣe kí ni. ó lọ ní orí títì. na ẹnìkan wọn àpọ̀ṣẹ̀ ó tọrọ owó pé kó jọ nítorí ọlọ́run bí ń pa àwọn òjò ọ̀rọ̀ ẹ̀ ìyá one hundred naira ó fi lọ́wọ́ ṣùgbọ́n tó wá lọ ẹni àpèpè padà pé kó wá pé ṣé tó bá san kan fún un ṣé yóò gbọ́ wọ́n á pé kí ló fẹ́ kí ló fẹ́ kó ń gbọ́ pé san tó fẹ́ sọ ló wá ní pé ẹ kó ṣe sàárà kó ṣe kíní kan gbogbogun tó ń jà yóò lọ ń bọ̀ lè bọ̀ so ló ṣàtúnú pé kó tún mú ìyẹn wá ní pé òun sọ fún pé. ó ṣe kí ni. pé kó mú owó wá. ṣé mo sọ fún pé ní bára rẹ̀ ń bó lè bọ̀. ìyẹn wá ní pé wá o tọrọ owó tí mo lágbára mo fún ẹ. má tún béèrè nǹkan mọ̀ tí ó sáà ní pé owó yẹn kó ló máa lahun pé. kókó ń bẹ kọ́ máa lọ. kókó ń bẹ bọ̀ ní tí wọ́n bá bọ̀ ni pé not long later. ẹlòmíì tí wọ́n á sọ tó tún símílà. CNT ah. oníbàárà jọ ah. sọkùn ah. pé kó tó ṣe. ṣe sórí àwọn ṣàyàtì news eh, ọ̀nà wọn papọ̀ mọ́ra wọn bí àwọn tí wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà ètò wa láti UK nísìn àti tó láti Nàìjíríà tẹ́ ń sọ̀rọ̀ ó jọ ń jẹ jọ ń mu torí pé kankan ni ètò wa láti Madina ìlú ní Madina àti etí ọ wá ugeli tá à ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́kàn yìí tó bá ti jẹ́ pé súnà ni wọ́n ń tẹ̀lé tí a máa ọ rò pé bóyá wọ́n jọ bí wọ́n papọ̀ wọ́n jọ rè wọ́n papọ̀ ni kí ló fà torí sọ́ọ̀sì wọn yìí kankan náà ni àwọn wọ́nranwọ̀nran wọn náà bákan ni rò rí wọn bákan náà ni rò rí wọn. náà ẹlẹ́kẹ̀ẹ́ta sàn. náà ó ní ń bọ́ ìkan ó ṣaláìsí ní àdúgbò wa ní àyànnápájà yẹn. náà náà so accusation àwọn ni pé ó níyàwó àfá kan ládùúgbò ẹ̀ tó ń bá ṣe sáà ni tó ń bá tó ń bá ṣe ìyàwó àfá ṣìná ok pé àfá dẹ̀ bẹ̀ títí pé kó jáwọ́ kò jáwọ́ náà wọ́n sáà ní pé ó kó mọ́gùn lára ìyàwó àfá ẹ̀ ni náà máa pé ah, wọ́n ní pé ah, ní wọ́n dùn pé àfá ẹ̀ ṣe tó dáa máa pé bóyá àfá ẹ̀ ṣe tó dáa tó gbà pé ṣé. Ah, má jẹ́ ẹ̀dá ó ṣe sì ó dẹ̀ jèrè sínà ọ̀nà tó wá gbàjẹ́ mọ́dásí mọ́dásí. náà ìbéèrè náà ni pé ṣe mùsùlùmí lè fi mágùn lé ìyàwó rárá sọ fún ṣe nìyẹn. rárá rárá ni gbogbo eléyìí ó lè má jẹ kò ní ìlú tó bá gan yóò mú nítorí lóyún bá wọn dá sí gbogbo olúwọ̀n Ìlọrin fẹ́ kọ́ alẹ́ nìjọ. Assalamu ah, alaikum. Naam. Sheikh. Lẹ́mẹ̀ẹ́. Ìgbọ́n ṣọlẹ̀ ni pé gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé tóbìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Èèwọ̀ ni fún ọkọ ẹ̀ láti súnmọ́. Kìí ṣe pé èèwọ̀ ni fọ́kọ rẹ̀ láti súnmọ́ nìkan kí obìnrin gan mọ ìníṣẹ́ tẹ̀ kó mọ ìníṣẹ́ tẹ̀ kó mọ dẹ́ gbà. bẹ́ẹ̀ni. torí sàmọ̀ pé obìnrin míì náà lè ìníṣẹ́ tẹ̀ bẹ́ẹ̀ni náà àwọn bàbá wa máa ń sọ̀rọ̀ kan wọ́n ní oníyàwó méjì wọ́n ní kò kúrò lóníyàwó kan oníyàwó kan náà sì kúrò lákan rárá ní tí wọ́n mú wá tí wọ́n gbà lérò tí tígbà tí mo bèrè lọ́wọ́ bàbá kan wọ́n ní wípé nítorí wípé tó níyàwó kan tíyàwó ẹ̀ bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò ní ní ájà sí. irọ́ ní ń pa ní ń pa wọn ò súnà mà ní. kí ló jíṣẹ́ lásán àṣàlám sọ. sallallahu alaihi wasallam. ó ní ó kàn ní wọlé ni. naam. wàá daṣọ dé ojú ara rẹ̀ wàá dẹ̀ sùn wàá sùn mọ́ wàá súnmọ́ ní gbogbo bó ṣe lè sùn mọ́ bó ṣe lè súnmọ́ ọkàn ní wọlé ni but wàá dá mìíràn wàá ṣe gbogbo ẹ̀ ó lè enjoy e tú gbogbo àwọn ìgbìyànjú tọkọ ó ṣe lórí rẹ̀ táwọn méjèèjì ó dẹ̀ arrive or achieve orgasm but kò ní ẹ̀ sì yí pé kò wọlé tó túmọ̀ sí wípé bá ṣe ní maximum utility pẹ̀lú ara wa bàbá ti kọ́ wa pé sallallahu alayhi wa alihi wa sallam so wípé oníyàwó kan kúrò lápá ẹlẹ́ka ìmí kú kankan àṣetọ́ọ̀nì ní ń gbé wọ́n ran wọ́n rán sí wọn lórí torí pé wọn ò lẹ́kọ̀ọ́ súnà tó ẹ má máa fọ̀rọ̀ wọn ṣẹ̀rí òye ṣe ẹni tá a fọ̀rọ̀ wọn fi ọrụ ẹ̀sìn a máa fi lọlẹ lórí rẹ náà akọ̀ wọn ni wọn bá dàgbà wọn ò gbọ́lẹ̀ yíyé. náà àìsàn fìlà nǹkan tó wá ṣẹlẹ̀ ni wípé ní wípé obìnrin wá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ̀ wá ní òun ṣeré ó dẹ̀ mọ̀ pé ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ pé. wọ́n lè ṣeré fẹ́ kan lè wọlé ni. yẹn ká sọ wípé. bóyá ó wá decide láti lubricate àwọn ties ẹ̀ pé okay for smooth access àbí nǹkankan bẹ́ẹ̀ yẹn. rárá kò ní ìdí kó ṣe gbogbo wọn ìgbà tó bá ti ń débi pé n tó lè fàwí wọlé kíyàwó dira rẹ̀ responsibility tòun gẹ́gẹ́ bó jíṣẹ́ náà sàásánlá ń ṣe sọ òun ni kóun ó di nǹkan mọ́ ojú ara dáadáa tí òfin ní délẹ́mù yẹn. bẹ́ẹ̀ ni kò ń ṣe ojú ara lèèyàn yẹn lubricate ṣáìzẹ̀ láàárín ìtàn ẹ̀ méjèèjì pé ókè o ẹni tí wá ṣẹlẹ̀ kò nǹkan yóò wá ṣẹlẹ̀ bóyá in the course bí wọ́n ṣe wá ń ṣe lọ ah. obìnrin yẹn quite alright ó náà ń wọ pint pé òun wà òun wọ pint but òun ò lò nǹkan sójú ara pé but òun wà òun wọ pint hmm. at the end of it ìgbà tọ́kọ wá ṣe tán ọkọ wá rí wípé à ah, òun gan lára nǹkan tó ń jáde lára ẹ̀ ó stain òun gan as a person pé why ó wá ń fi pé bóyá ìyàwó yẹn deceive òun ni pé nǹkan báyìí ló ṣe because ọkọ yẹn wò pé a nǹkan tóun ṣe gan ó tẹ̀ ti smooth gan ó yẹ kóun gan máa rò pé a ṣé kìí ṣe ojú ara gan lòun ti ń ṣe ń tóun ti wo yẹn pé kò possible kóun ṣe bẹ́ẹ̀ yẹn kóun wá stain bẹ́ẹ̀ yẹn. no ko possible there is no doubt possible. na kílẹ̀ rí tó lè rí tó fi sọ pé kò fọ́ ó fẹ́ ó ń suspect ìyàwó ẹ̀ nam ọkọ yẹn wá ń insist wípé òun pé ìtọràn ti ṣètọ́lé òun lórí ṣé irú ọkùnrin yẹn ó yẹ lóòótọ́ ó yẹ kó ṣètọràn. náà kò ní ṣètọràn nígbà tó jẹ́ pé kì í ṣe kó wọlé ó dẹ̀ ṣọ́ pé òun ò wọlé ìyàwó náà dẹ̀ ṣọ́ pé òun ò wọlé. kò òun ni òṣù ọ̀pọ̀ òun ò wọlé ìyàwó ṣọ́ pé kò wọlé. ìyàwó ṣọ́ àbí. nam no ọ̀rọ̀ alukọ́lù kọ́lù hà. òun ló lọ̀rọ̀ toró wọn wọlé tọ̀ to understand. Ah, inna Allah la yastahi min al-haq ọlọ́run ètìjú òdodo gbogbo ń tà ń sọ a lè máa wò yí pé bákan but n tó ń ṣẹlẹ̀ nínú ilé lórí rẹ̀ pọ̀ tá a bá dẹ̀ ní ká dá sọ pẹ̀lú àwọn ọmọ àyà wa lókè àwọn obìnrin àwọn ọ̀daràn márùn àwọn pápángbé àárín àwọn ọkùnrin ni wọ́n wà àwọn ni wọ́n rán àwọn wọ́n fẹ́ máa rán àwọn ọmọ àyà wa lóbìnrin ní iṣẹ́ tọ́lọ́hun ọba kọ̀ tí wọ́n dẹ̀ ń tírẹ́tì wọn pẹ̀lú position tọ́lọ́wọ́n bá fi wọ́n sí pé mo rò pé ó ti ní ibòmíì tó fẹ́ lọ ń ta kò dẹ̀ sóbìnrin tí wọ́n kọrin ìyẹn sí létí tọ́kàn rẹ̀ ò ní mí o now ẹ máa bọ́rọ̀ yín lọ. now nítorí yẹn lẹ́yìn yẹn tó bá ti wá di wípé obìnrin yẹn ó ń ṣe nǹkan oṣù bẹ́ẹ̀ yẹn ọkọ ẹ̀ bá wá dé nídìí pé ó dà mo fẹ́ wá súnmọ́ ọkọ ẹ̀ máa máa insist pé òun ò bá ṣe déédéé gbogbo ọ̀nà ìsàlẹ̀ yẹn àfi wípé nǹkan tó ń jẹ́ ọmọkùnrin òun yẹn kí obìnrin yẹn kó gbé sẹ́nu kó máa là ẹ dákun ṣé ó ẹ̀tọ́ ni. àwọn àfáà kan sọ bẹ́ẹ̀ àwọn àfáà kan sọ bẹ́ẹ̀ wípé ààrẹ rẹ̀ tó kọ̀ ọ́ wípé gbogbo ohun tó bá wù ló lè fi ṣe gbogbo ohun tó bá wù tóbìnrin náà lọkùnrin náà obìnrin náà lè sọ pé ìwọ náà ṣe bẹ́ẹ̀ pẹ̀lú tòun náà àwọn àfáà kan sọ bẹ́ẹ̀ àwọn àáfàá kan sọ pé àmọ́ nínú ìṣesí àwọn ẹni rẹ tó ti kọjá lọ àwọn tá a mọ̀ tí wọ́n ń ṣe làwọn ẹlẹ́dẹ̀ ajá àtẹ̀rọ tá a bá ní àwọn àáfàá ká mọ̀ pa àwọn àáfàá wa gidi lóòótọ́ àwọn sheikh bumbaz rahmanulah rahmatawasaya and uh, imam sunna sheikh muhammad nasir al ibi tí àwa fi sí wọ̀lá àlá ò ní wípé tí ìbá ṣe pé láti fi ṣòwò one problem or the other tó fẹ́ máa tírètì inú ilé kéèyàn yẹra fún bó o ní a ṣe lè lo orú nǹkan báwọn ó dìgbà tó bá kú prógrámù tí ẹ̀yin obìnrin ní wípé ká organize láàrin àwọn ọkọ àtìyàwó kò ní í jẹ́ láàrin orí tútù àtòrí gbígbẹ báyìí so káwọn elétò mọ̀ ibi wọ́n ti tètè hasty yẹn so ẹja fi yẹn ká hàn gẹ̀ síbẹ̀ yẹn. salamu alaykum amtala abaka. wa alaykum salam tala abaka. sọ yaṣe. obìnrin tí wọ́n fẹ́ rán ní àjì. na ọkọ ẹ̀ ò dẹ̀ àti lọ sí àjì. na so àwọn mọ́ ara ẹ̀gbọ́n ẹ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ ló fẹ́ rán wọn dẹ̀ tí tẹ̀lé bí agbo wọn ti lọ wọn rẹ́dí àti lọ period yẹn so kí ni kí èèyàn ṣe obìnrin yẹn náà ó bọ yí pé èèyàn ò lè dá lọ. kọ́sọ̀ kó ṣàlàyé fún wọn. ìjẹ́ ìgbé yìí wọ́n ti fẹ́ máa. ó yìí ṣẹlẹ̀ ní last last year. Naam. ọ̀kan náà àwọn brothers wọn bí ni ọ̀kan náà àwọn sisters wọn bí ni. àwọn èèyàn sister àwọn jìnkúnjìnkún ni wọ́n ọlọ́run kẹwọn kọ́lọ́run fàlùbáríkà sí gbogbo nǹkan tó bá fi kẹwàá kó fún alálẹ̀kùn wọ́n lá ah, gbogbo àwọn ni àwọn ti lọ sí hajj ọmọ àwọn kò tí ì lọ ọkọ rẹ̀ dẹ̀ ti lọ rẹ̀ tẹ́lẹ̀ kò wá sọ kankan nínú àwọn maharamu rẹ̀ tí wọ́n lọ dá tiẹ̀ ọmọ ènìyàn gbé òun náà fẹ́ lọ hajj ni nǹkan kan gbogbo ọkọ ni láyé ó fẹ́ mú wípé ẹ̀sìn ọlọ́run ọba lílé òun nídìí láti gba permission lọ́wọ́ rẹ lórí ẹ̀ ọ̀rọ̀ ti fẹ́ máa débẹ̀ tó di pé wọ́n fẹ́ mu but ńgbà tí ó béèrè lọ́wọ́ àfahàn sọ pé májẹ̀mú tóbìnrin lórí hajj ó ní àlékún àlékún tó ní ni wípé wọ́n gbọ́dọ̀ lọ pẹ̀lú mahram wọn ni ọ̀rọ̀ àfáà kan tàbí àgbọ́yé àfáà kan kò lè ti dànù wá sí yẹn pọ̀ alhamdulilah ọlọ́run ọba ọgbà ó jẹ́ kó gbọ́yé pé má wọ́ọ̀rì ṣebí ládàá rẹ̀ ni wọ́n expect ọlọ́run fún ládàá rẹ̀ bó bá tiẹ̀ rẹ̀ tí ọba ti physically lọ ọlọ́run jẹ́ gbọ́yé bẹ́ẹ̀ kọ́lọ́run jẹ́ kí àgọ́ yẹn wà fún àwọn ọmọ. sàmà kọ́ńtàlá arákùsọ̀ àǹtàlá. ẹ sà irú pípé nínú Ramadan lóòrùn ń pé a ní intention pé a fẹ́ máa fi jiyàn ṣé nǹkan tí mùsùlùmí lè tẹ̀ra mọ́ ni. ní ìrùn tàkọ́kọ́ no rárá àsìkò wọn ò tí tó rárá. rárá wọn pè ní bí islam ti fi làálẹ̀ á pètè àkọ́kọ́ àlùfáàjẹ̀rí òdodo tí jáde yẹn wọ́n fi jẹ́ sáré ìran ẹlẹ́ẹ̀kejì nígbà tí àlùfáàjẹ̀rí bá jáde ni sáré ti bó so káfí mọ́ bẹ́ẹ̀. jasakola kẹrẹ. wọ́n á ti fi tẹ́lá kúnlọ́ kẹrẹ. akusalaamtula. waaleykum salaam Assalamu alaikum. Wa alaikum salaam tala. ẹjọ́ sà kéèyàn ṣe fún ìyáálé ìlú èèyàn ṣé ara ojúṣe ni. kéèyàn pọ́nlé kéèyàn bọ̀wọ̀ fún kéèyàn fún ní àwọn nǹkan. bẹ́ẹ̀ni. ara ẹ̀tọ́ ẹ̀ bẹ́ẹ̀ torí ìyá ló na ìyàwó bàbá èèyàn yẹ̀yẹ̀ ni. asalaamualeykum. wa alaikum ẹjọ́ question mi dá lé lórí lábẹ́ eh, switch tí wọ́n tẹ́ answer lẹ́ẹ̀kan sà. bẹ́ẹ̀ni. question mi ni pé káyámátá tí àwọn haúsá máa ń lò yẹn. àwọn káyámátá tí àwọn haúsá máa ń lò àwọn obìnrin wọn. kí lẹ́ni wọ́n lò. káyámátá. káyámátá. bẹ́ẹ̀ni. Ah, ẹrù obìnrin. no kò kí eléyìí ìṣẹ̀rù obìnrin o. no tí wọ́n máa ń pè tú gbólóhùn yẹn túmọ̀ sí ní káyámí ni. ẹ eh, wọ́n kàn fún wọ́n kàn fún. ó yé mi ó yé mi ó yé pé kí ọkọ wọn fi gbádùn wọn sí dáadáa. bẹ́ẹ̀ ni àìpẹ́ ní kíbi tí ọkọ bá fà pé bẹ́ẹ̀ ni ó jẹ́ òǹfà. nítorí ẹ kóbìnrin lè ṣe kó fi mẹ́jẹ kó fi fa ọkàn ìyá ọkọ rẹ̀ wálé kó jẹ́ kí gbogbo ìgbà tó kàn bá tó lóun kórè rẹ̀ máa taná lẹ̀ ń tà fẹ́ ni ara ń tà ni. yes sir wà nù yẹn náà tó máa ń lò. kò sí pé tí wọ́n fi sára àbí. bẹ́ẹ̀ ni. kò fi wọ́n lò láti fi ṣe ọ̀ṣọ́ wọ́n máa lo ilẹ̀kẹ̀ yẹn tí ara ọkọ̀ wọn tó dé tí wọ́n bá ilẹ̀kẹ̀ wọ́n á wọ̀ ọ́ sára tí wọ́n bá ti wọ̀ ọ́ sára wọ́n á ní bíkíbi tí ọkọ̀ wọn bá wọ̀ wọn máa sáré bọ̀ yìí ṣé wọ́n fi ṣe síìrù sí ni. wọn kò sí ọkọ ń bẹ. wọ́n kàn fi fọjú ọkọ̀ mọ́ra. bẹ́ẹ̀ni kò sí ntọ́kọ̀ ah. omi àfi sọ́run ẹsẹ̀ omi àfi sí ọwọ́ omi àfi sí ìbàdí omi àfi sọ́run kò sí ntọ́kọ̀. olóró èmi lójú o. naam salamu alaykum. naam. salamu alaykum ẹn tó bẹ̀rẹ̀ ìbéèrè sí ṣé n tẹ́ sọ ní pé wọ́n ní tó bá ti wọ̀ ibi tọ́kọ bá wà lọ́hùn ó máa ma sáré bọ̀ nílé ṣé n tẹ́ sọ ní ẹ. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni. mo pé ṣé síhìrù ni ṣé síhìrù ni ìní mo fi ń béèrè pé ṣé síhìrù ni bọ̀tí gbà tí o ní kí gbà tó sọ pé kì í ṣe síhìrù tó ń tẹ̀mí gbọ́yé ń bẹ̀ ni wípé ayẹ́pẹ́ tọ́kọ bá ti rí ìyàwó rẹ̀ báyìí kíní yẹn máa ń fascinate ẹ̀ tó bá yẹ pé tí wọ́n ń lò láti fi pé ọkọ wá sí ìrọ̀lẹ́ yẹn Islam of us yẹn gbogbo ọ̀ṣọ́ tóbìnrin ó ṣe láti fi pé jẹ́ kí orí ọkọ òun máa taná gbogbo ìgbà ah, ara ẹ̀tọ́ tí ọkọ need hmm. látara ayawu re ni ọkọ náà sì wẹ̀ ó gbọ́dọ̀ máa múra. nínú ilé gbogbo ìgbà tó jẹ́ pé ọkọ fi neatness kò mí ìgbé kó wà lọ rẹpẹtẹ báyìí but aṣọ tó wọ̀ kó neat kó wẹ̀ ìgbà tó bá dé pé wọ́n àmọ́ sọ fún brọ́dà pé àfa ẹ̀ mọ̀ tí ìwẹ̀ látàárọ̀ tí ọmọ bùtì ẹnu gan-an ò fọ́ àwọn ẹgbẹ́ rẹ̀ gan tí máa ń bá wọn sọ̀rọ̀ wọn máa yẹrí sẹ́gbẹ́ kan ẹni tí wọ́n bá gbénu lé sẹ́mọ̀ pé tó iná ìlàwọ̀ ẹni ìlera jù gbogbo eléyìí wọ́n pàtàkì kẹ́kẹ́ mójútó ara ń tí ọkọ gbọ́dọ̀ máa ṣe nù lé ni kọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ ló fi jẹ́ wípé ká fárun abíyá ká gé èékánná ká fárun abẹ́ ká gé èékánná ọwọ́ àtẹsẹ̀ a gbọ́dọ̀ dìlé rẹ̀ ju ogójì ọjọ́ lọ tó bá ti ju ogójì ọjọ́ lọ ó ti dẹ̀ṣẹ̀ òjíṣẹ́ náà sàásánà ń fásikò sí ni fáwọn sàábé kò gbọ́dọ̀ jù báyìí lọ kò gbọ́dọ̀ kọjá báyìí fún kíni fún mọ́tótó ni àbákútú bí polówó tàrẹ́wà pínpín ní tọ́ bá ra àbọ̀ bá rọ ní two hundred ó lè lò fún bóyá oṣù kan tọ́jẹ́ pé at least ẹni tó bá rí ọ̀hún ah àbáyé ń dún ó ń mú òun dínú jáde simple simple thing a tìró tí ò ju kínní lọ wá fi tún ojú ẹ̀ ṣe á mú ẹ̀ wò á jẹ́ kíyàwó rẹ̀ náà pé ah bàbá òun bàbá yìí sì wà ń bẹ̀ òun ní tí òun náà ní tí fún ẹ ó pàtàkì fún lọ́kọláya eléyìí ó ti tó ní n tá a fi fa ojú ara wa mára kò ní ìdí pé kálá kálọ káwa lọ wá sí irun kan tí ó jẹ káyà máta. ẹnìkan béèrè láfikún àbá àwọn kan béèrè láfikún pé tàtú nǹkan because àwọn obìnrin kan máa ń ṣe tattoo sáwọn àyè kan lára tattoo èmi wà èmi wà permanent èmi wà permanent èmi tí ó permanent bí làálì tó máa ń ṣe yẹn wọ́n lè wá fi ṣe sáwọn sọ́wọ́ àbí sáwọn àyè míì àwọn míì dẹ̀wà tẹ́ kó wà permanent tó máa ń ṣe sí ara àbáwọn àyè míì lára so wọ́n béèrè wọ́n béèrè ìbéèrè lórí ẹ̀. definition definition tattoo wọ́n ní wípé kó wà permanent wọ́n dẹ̀ sọ kẹ́kẹ́ rẹ̀ ni bí sọ́bdì ni wọ́n ṣe wọ́n sì ní bí ẹ ń sin gbẹ́rẹ́ but èyí tó jẹ́ pé làálì wọ́n kàn design ni ìyẹn ò jẹ́ tattoo kì í ṣe definition tattoo ọkùnrin yàtọ̀ síra wọn n tó fẹ́ kọ́ọ̀sì divorce láàrin arákùnrin kan àtìyàwó rẹ̀ ní pínì tí wọ́n gbéra wọn wábi kí ló fà á ó ní tó ń hate july òní pé kóbìnrin ọ̀bọ̀ ṣòkòtò mo ní kí ló dé ìyàwó dẹ̀ ń wò yí pé òun fi ń fajú rẹ̀ mọ́ra ní ní rárá tó ń bá ti ń tó bọ̀ ṣòkòtò báyìí ó máa wò yí pé àwọn oníranù ni ọmọ múra báyìí ìyàwó rẹ̀ ní fífi pé kóun ó dáhìn ara kóun ó ṣe gbogbo ẹ̀ báwọn ó ní fẹ́ ìyàwó rẹ̀ ní bílíìfù wípé tó ń bá wà nínú ilé pẹ̀lú rẹ̀ kó wọn wọ spaghetti kó wọn ṣe kínní ẹmọ tó ní ó máa ń jẹ òun lára obìnrin kó róṣọ kó dẹ̀ wọ bùbá kó dẹ̀ lùwà ná mágèlè nínú ilé ó ló jẹun wọláì kí ni àwọ̀ ṣe mo ní sàmàdékun sí ọmọ mi ó nìyà ó ní tóun fẹ́ nù eyín ní kó design láti fi fajú rẹ̀ mọ́ra olóhùn fẹ́ gbogbo etí wọ́n ń ṣe yẹn ṣé bí n tó fẹ́ ìlà tó fi ń ṣe ni wípé ó fẹ́ fi fajú rẹ̀ mọ́ra ó ní kò jẹun so ó pàtàkì káwa ń tó jẹ ọkọ lópin ìgbà tí ò bá ti tako ṣẹ̀ríà láti fi fàájú rẹ̀ mọ́ra ìyẹn ò sí pọ́blẹ́mù bẹ́ẹ̀ náà. sàlámù alaykum wa rahmatulahi wa ọlọ́ba aleykum àlàáfíà ara yín sá. àmì àtọ̀wọ́ náà inṣàlá. sáà àwọn mọ́ṣálásí tí ó ṣe mọ́ṣálásí súnà gbogbo mọ́ṣálásí mọ́ṣálásí súnà <laughs> tí wọ́n ló súnà ń bẹ̀ na tí wọ́n ló súnà ń bẹ̀ tó yá pé àyè tí ìmá máa ń dúró sí wọ́n ti rẹpa ó ga sókè tí irú àwátá ní àgbìyànjú súnà bá wá débẹ̀ tọ́níkà kírun fún àwọn sáàmà gbórí kìíní yẹn ni àbí amasásẹ́yìn àmánà lè kírun fún wọn àbí kí ni nǹkan tí mọ́tọ́ ní ṣiṣẹ́ bẹ̀ máa kírun fún wọn bọ́dí mi ní gorí kíní ẹ̀ máa wá dúró ní kíní ọ̀gọ̀rọ̀ wọn máa ń rò ní wípé bóyá mo fi pọ́n ìmáàmù lé mi fẹ́ gun orí mímbàrí rẹ̀ kò wá síbi tí mo ti ṣe tá a bá ti ṣe tán á nínú wọn tí ó béèrè pé àrípẹ́ ṣe báyìí o kì í ṣe torí bí wọ́n fẹ́ gbódùdọ̀ ọ̀rọ̀ wọ́n fẹ́ fi tápù àwọn brothers kọ̀ọ̀kan tí wọ́n ń pe àkíyèsí wọ́n sí òdodo ní mọ́ṣáláṣí pé wọn ò bọ̀wọ̀ fún ìmáàmù tó ọyẹ gbogbo tí ìmáàmù bá ti sọ oníkábẹ máa gé ìbá àtakò súnà so àwa arẹ́yìn nísìn ẹ ṣàpọ́nlé fún ìmáàmù wa ṣe fún ìmáàmù wa so nítorí náà a rí pé mo ní ara kíní ìtẹ̀sí kì í sara rẹ̀ wọ́n ní ẹ́. wọ́n ní kí ni o fi sara rẹ̀ àwọn fi kún mọ́mù lé ní mo ní ṣé ta ni mọ́mù àkọ́kọ́ fún wa wọ́n ló jíṣẹ́ náà sàrà sàrà mo ní ó kọ̀ ẹ̀ẹ́n bó ní káwọn ó ṣèṣì a rí níbòmí kíákíá nínú wọn wọ́n ti lọ sí hajj rí wọ́n ti lọ so wọ́n rí gbogbo àwọn ni àbí wọ́n mo bí wọ́n lè rè mo ní ṣé ẹ rí irú báwọn lọ wọ́n ní ara wọ́n wù àwọn bòmí sì wẹ̀ wọ́n ò ìtakú sílẹ̀ so but important thing ni wípé káwọn bá wọn gún bẹ̀ tó bá yẹ pé yẹn máa mú maslaha wa náà. náà lórí ọ̀rọ̀ tẹ́ sọ ní àkọ́kọ́ tàbí àwọn lẹ́kṣọ̀ yìí fi ojú ìpàdé jàǹfààní ẹ̀sẹ̀ yìí ẹnìkan béèrè pé ọmọ ìyá tí mùsùlùmí tó jẹ́ gay tó jẹ́ tó jẹ́ pé gay ni tó wá wọ bẹ́ẹ̀ ni tó wọ ní mọ́sálásí wa ṣé mùsùlùmí lè ṣe gay bóyá gay ni sá ok wọ́n wá jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ni tó wọ ní mọ́sálásí wa wípé ìjà lè lè jáde ẹni pé irọ́ gbé àlè lè jáde naam ó wá bọ́ sí nǹkan bíi opportunity nìyẹn tó tiẹ̀ wá sí mọ́ṣáláṣí imaamu odo hikman láti jẹ́ kó gbọ́ ọ̀rọ̀ ọba adẹ́dà tí làálọ̀ الله yudith aláhùn bá dàda àlìkà amúrọ̀ ọlọ́run lè fi yẹn kó sí nínú ọkàn. gẹ́gẹ́ bí nǹkan tí ó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé dísìn tó yẹ pé ó ti dé orílẹ̀-èdè nàìjíríà náà. kí ni ẹ. ọ̀rọ̀ àwọn onígbè náà ni débi pé ó ti mú wọn ní ẹ̀mí tó jẹ́ náà pé ọkùnrin tàbí obìnrin wọn náà wọ́n ṣe sẹ́ẹ̀sì assignment ọkùnrin á lóun fẹ́ di obìnrin tàbí ó máa di obìnrin gan obìnrin á lóun di ọkùnrin débi pé ẹni tí ó bá mọ̀ wọn dáadáa tàbí tó ń fún ayọ̀ bá ṣàlàyé ẹ ò lè sọ pé ọkùnrin lẹ́ni àbóbìnrin. ó ti dé nàìjíríà. ó bẹ́ẹ̀ ni. tí wọ́n ti ṣe sex. bẹ́ẹ̀ ni kódà a rí ẹni mẹ́ta nínú wọn. muslim dẹ̀ ni. bẹ́ẹ̀ olówó àmì mi sọ pé muslim. kò lè jẹ́ muslim. náà èyí tó fi. because àlàyé tó bá jẹ́ mùsùlùmí ǹjẹ́ ọmọ ẹ kọ́kọ́ bí èlò ara ẹni àlàyé wo lòun ó ṣe fún ọlọ́run bá ń gbòun bá pàdé rẹ̀ kì í tún ṣe yẹn nìkan ibi tí wọ́n ti ń ṣe yẹn tẹ́mi bá bọ́ ń kọ́. àwọn òwúrò yẹn ẹ mọ̀ pé. ẹ náà tó bá jẹ́ mùsùlùmí ni mò ń sọ tó bá jẹ́ mùsùlùmí. ẹ mọ̀ lórí èyí tẹ sọ yẹn náà pé ọlọ́run lè gba ọkọ̀ wọn bẹ́ẹ̀ni kò sẹ́yìn bẹ́ẹ̀ni ààrẹ ti bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó ti wá ṣe kinní yẹn ó ti wà níbẹ̀ rẹ̀ di àlèsọ́pọ̀kùnrin kódà gó ó ṣẹlẹ̀ láwọn nations mi tẹ́ pé ó ṣẹlẹ̀ ní irú India um, ó wà ní Iran ó wà ní Pakistan débi pé wọ́n kódà wọ́n fún wọn lórúkọ wọ́n máa pè wọ́n ní ìjírá um, ó ṣe ìjírá kúrò lọ́dọ̀ Ọlọ́run ìjírá lọ máa pè wọ́n ó kúrò lọ́dọ̀ Ọlọ́run lọ́sọ́dọ̀ Iblis oh débi pé wọ́n secret wọn from the society ismu tabiqu ala musamma débi pé àwọn náà wá náà wọ́n jà fẹ́ wọn wọ́n ṣe kí ni. wọ́n náà ọjà fẹ́tọ̀ wọn. bẹ́ẹ̀ni. ọ wá fún wọn ní third gender. ok. ní pé wọ́n ṣọkùnrin wọ́n ṣobìnrin. ok. so ìkan wá sọ̀rọ̀ ní ọjọ́ kan mo wo lórí documentary ẹ̀. ok. ló wá ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ṣe mùsùlùmí but nísìnyí mùsùlùmí ni òun but ọkùnrin ni wọ́n bí ó ti dobìnrin. ok. ẹ ẹ ní identify pé ọkùnrin lẹni yìí tẹ́lẹ̀. náà irú ẹni bẹ́ẹ̀ wá wá pé ẹ̀yin ọmọ ìyá ẹgbẹ̀wò òun ti di mùsùlùmí báyìí kí ni kó wọn ṣe bẹ́ẹ̀ni hmm. so ìkọ́sẹ̀ e, yẹn náà wá dìde mò ń bèrè lọ́wọ́ àwọn tàjọjọ́ ọmọ ìyá pé irú ẹni bẹ́ẹ̀ tó náà ti di mùsùlùmí tó bá sọ fún pọ́kùnrin ẹni ó dábẹ́ kan rọ lóò ṣe márìnjìnà nam ṣọ́ọ̀mọ̀ páwọn kan wà wọn ò ní kankan ṣọ́ọ̀mọ̀ bẹ́ẹ̀ kí ni wọ́n ń pè wọ́n àmáfúdájì no àmáfúdájì irú wọn ẹ̀ àmáfúdájì tó ní méjèèjì tó bẹ́ẹ̀ lágbègbè kankan náà ṣé ọmọ káwọn kan wà tí wọ́n ní méjèèjì bẹ́ẹ̀ yes sir wọ́n ní méjèèjì nínú àwọn tí wọ́n ní méjèèjì àwọn kan wà ọ̀kan wà effective ọ̀kan wà effective látara because agbọ́dọ̀ mọ bó ṣe rí yes sir torí ọ̀rọ̀ ogun ọ̀rọ̀ ká máa wọlé tọ́ra wa sáàrin àwọn ọkùnrin náà wà ní àbáàrin àwọn obìnrin ṣé yóò ibi tí ó lè rí ma láàrin àwọn obìnrin àti láàrin àwọn ọkùnrin agbọ́dọ̀ jìtá nìyẹn ok gbogbo àwọn àwọn òfin ẹ̀sìn tó ya obìnrin sọ́tọ̀ sọ́kùnrin agbọ́dọ̀ fi mọ ibi tá a fi tì sí Na ọ wá jẹ́ pé ó ní méjèèjì. nínú àwọn tí wọ́n ní méjèèjì omi ìbẹ ọ̀kan ní function kan function látara wípé kí ni ó ń fìkan tọ̀ ó ń fìkan yàgbẹ́ but kò ṣe nǹkan oṣù kò yẹ sẹ́ àbá àwọ̀pọ̀ kí méjèèjì ṣiṣẹ́ papọ̀ torí ó múná composition kò yẹ sábà wọ́pọ̀ but ó possible pé kí méjèèjì ṣiṣẹ́ papọ̀ so ti yé báyìí nísìnyí òfin ti wà ńlẹ̀ lórí gbogbo eléyìí tó jẹ́ pé tiẹ̀ aláfọwọ́rọ̀ yẹn alágbélẹ̀rọ yẹn kò lè kò lè wá bá wa lójijì kò lè bá wa láàbò sóde yìí báyìí nìsín torí má farratna fil kitab min shay ààfin kankan lẹ̀ nínú tíra yìí láì dá sóde yìí irú eléyìí báyìí èyí tó wà functional ó ti ó ti ṣe operation ó ti ṣe sexual gender nǹkan ọkùnrin rẹ̀ òṣìṣẹ́ náà ó ti yí padà sí tóbìnrin tóbìnrin ní function ó ṣe nígbà ìmọ̀ kan ó ti wá gba Islam nísìn ó wá ní kí wọ́n gbà wọ́n kọ́lọ́wọ́n bá gba túbà rẹ̀ tó bá túbà gidi tó yẹ kó túbà kọ́lọ́wọ́n gba túbà gbogbo wa ẹ̀kọ́ tí èmi ń bèrè pé tí àkójọpọ̀ bá wáyé ó ní kíní bí títóbìnrin gbogbo kíní rẹ̀ bí tóbìnrin ṣé ó lè jókòó sáàrin ọkùnrin. kò é sọkùnrin mà ń bàtà yẹ pé nǹkan ọkùnrin rẹ̀ ò ṣiṣẹ́ mọ́. ó wá ní kagbo èyí tó kọ̀ lọ́rọ̀ òun fẹ́ ṣe ìgbéyàwó àbí ìgbé ọkọ ìfún ọ̀rọ̀ láì fẹ́ ṣe. bẹ́ẹ̀ni ẹ̀ńtọ́kàn rẹ̀ bá balẹ̀ ọ̀fẹ́ ẹ̀ńtọ́ bá gbà pé ó ti túbá lóòótọ́ ó dẹ̀ ti dèèyàn gidi torí ẹni tí ò túbá kì í sèyàn gidi yes sir ó ti túbá ó ti dèyàn gidi mi tí ìgbọ́n táwọn afa sọ conclusively lórí eléyìí ó fún mi di halkọ̀ tó ń lọ kọ́nà ọ̀ṣọ́ àjọ kí ni conclusion àwọn afa lórí rẹ̀ but kò sí ọ̀kan tí ó ṣẹlẹ̀ tí ìdájọ́ ti wà lórí rẹ̀ tí àwọn afa mọ́ wa. now um, asalaamualeykum. wa alaykum asalaam ẹ̀yìn sọ̀rọ̀ díẹ̀ ẹjọ́ ẹjọ́ wọ́n ní as a form of announcement àwọn tí a wà ń ta bóyá ń tajà ní àbí àmójútó kọ̀ọ̀kan ta tí kájọ ká máa in addition to ẹni tí wọ́n gbà ní mọ́sálásí kó máa bá àmójútó mọ́tò àti property táwọn èèyàn gbé wá kájọ ká máa also máa wo àwọn agbègbè ibi tí wọ́n park mọ́tò sí ká máa wò because mo rántí pé mọ́tò àkọ́kọ́ tí wọ́n ní wọ́n jí ní sáìdì the entrance yẹn some years ago ẹnìkan lóhun wà nínú mọ́sálásí lọ́dọ̀ àwọn obìnrin mi ìrántí ẹni ẹbọn lókè ó lóhun wo ọ̀gọ́gọ́ bẹ̀ yẹn kóhun sáré tí ohun tó ń bọ́lẹ̀ àwọn méjì ní ọlọ́kan bọ́lẹ̀ ó bọ́ sí di mọ́tò ó lóhun sáré tẹ́ni yẹn ń bá kíní ẹ̀jà kò rí yanjú ó wá padà sínú mọ́tò tó tán gbé wá on park to the entrance ó wá bọ́ sí di mọ́tò yẹn yìí kíní ẹ̀ṣà ó níbọ̀ àwọn níbi ẹgbẹ́ ẹ̀bẹ̀ yẹn owó òkè kò lè pọ́sibù kan máa jí mọ́tò káwọn èèyàn jókòó kan máa wòran báyìí sọ̀rọ̀ ń fi rògbé bóyá ẹniyẹn ló ní mọ́tò yẹn wọ́n ń ṣe nǹkan kan bẹ́ẹ̀ ni tí wọ́n fi gbé mọ́tò lọ ìgbà tó wọ́n ń parí halkọ̀ tó wọ́n jí mọ́tò ló wá ń wò lélẹ̀ tí wọ́n ló ṣẹlẹ̀ ní two weeks ago náà tó ń yọ <laughs> <laughs> wọ́n yọ wọ́n yọ lára mọ́tò bàbá wọ́n yọ ti tẹlòmíì náà wọ́n sọ fún nígbà tí mo padà délé ń pé sísítà kan lóun kọjá lásìkò yẹn nù àbí mọ́sálásí náà dẹ̀ ló wà níbi àwọn ọkọ̀jẹ́ ló wà mọ́sálásí yẹ wọ́n ní wà mọ́sálásí ó ń wo ọgọ́gọ́ bẹ̀ yẹn àbí kọ́ẹ̀kọ́ nìyẹn kọjá tẹ̀lé olóhùn sáàrí tí ẹni yẹn sàn bá kíní ẹ̀jà kò rí ṣe ó sàn mú owó ni wọ́n tó mú nǹkan kan lọ́sàn fi ṣe so tó túmọ̀ sí pé ọlọ́run ní káwọn èèyàn kan kọjá sásìkò àbí kí wọ́n rí wọ́n gbà tí wọ́n ṣàwọn kan lọ wọn ò realize pé ọ̀sẹ̀ ni wọ́n ń ṣe so ẹni tọ́lọ́ ń bá ní kó kọjá àbí kó máa bọ̀ ní alcohol àbí kó wọ̀ kan kó wá rẹ́ nìkan tó ń ṣàwọn hànàhànà àbí ń bá kìnìjà tí ò bá lè lọ ọbẹ̀ bí agbára ẹ̀ ò ká kó pé èèyàn tó bá tó kọjá lọ ni kó gbé fóònù kó tó dé mọ́sálásí kó pè tí wọ́n bá ti rí lọ́ọ̀kan wọn mọ́ ṣe máa yanjú. na ẹni tí afa sọ yìí ó pàtàkì gan torí wípé ní ìlú Madina ìlú ìlú Ọ̀wọ̀ ibi tí aṣáájú ẹ̀dá sallallahu alaihi wasallam tó sìn sí nípìnlẹ̀ láàrin àwọn community torí communal ni àwọn èèyàn máa ń live ẹnìkan ò ní wọlé wá kó wá kí a máa identify rẹ̀ olúkálukú gbogbo wọn ni wọ́n máa fojú sí wípé eléyìí iṣẹ́ ìwà ni kì í ṣara wa tẹ́lẹ̀ kí ló wá ṣe ọ̀dọ̀ ta ló dé sí níbo ló gbà wọlé tó bá wípé kò àwọn ò tètè wọ́n lọ bá wípé ṣé àlejò tí ì mọ ibi tó ń lọ ni sẹmọ̀pọ̀rọ̀ pọ̀ mbẹ̀ ṣé àlejò ìwọ àlejò tó wáì ṣé ò tí ì mọ ibi tó ń lọ nítorí pé àárín ọ tó ń para tó ń pa tó ń parí dàídà gbólóhùn tó túmọ̀ sí ni pé níbo ló ti ń bọ̀ níbo ló ti wá níbo ló ń lọ ta ló wá wá ta ló satọ́kùn ẹ oríṣiríṣi báwọn vigilance ó pàtàkì fún gbogbo wa o kọba adẹ́dà ara ẹ̀sìn ni kọba adẹ́dà kọkọ àmàṣe. na na wọ́n ní títí musola imam ní ẹmẹnubalẹ kan pé àwọn mọ́sálásí míì wà pàápàá jùlọ lágbègbè tó jẹ́ pé irú ìṣesí báyìí ó sì wà ń bẹ̀ ń pé ṣégbèsè wà tí ó ṣe é gbé láti fi correct àwọn nǹkan yẹn tí bó ṣe yẹ kó wà nípìnlẹ̀ àbí. àgbọ̀yé náà ni ẹ̀yin ọ̀sán fún àwọn elétò bẹ̀ ni. ok. mo mọ̀ pé question is directed to me nípa Abdulaziz Islamic Foundation a ti sọ kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n gbọ́. now ẹlẹ́kẹ̀ẹ́ta wọ́n ní amin eh, wọ́n ní láàrin àwọn obìnrin and one thing láàrin àwọn ọkùnrin náà bọ̀ tó wọ́pọ̀ láàrin àwọn obìnrin ju àwọn ọkùnrin lọ n pé ìṣesí kan wà tí ó common láàrin wọn tí nǹkan yẹn dẹ̀ ń dá problems lẹ̀ bíi pé kéèyàn má fẹ́ mọ ààlà ara ẹ̀ torí pé èmi àti àfa àtijọ́ máa ń sọ̀rọ̀ àti máa ń dọ̀wẹ̀kẹ́ àti máa ń ṣe kí wọ́n máa rí à lágbájá wá kankan jẹ́ razakin sí abdulrazak abdulrazak wa báwo ni wọ́n kọ́ ọmọ wá sí halkọ ni kí lo o o o fún hmm. wọn kó lè jẹ́ kí mi àti òun ṣẹgbẹ́ hmm. kó dà tábà bò tábà tábà dálẹ̀ tà tún ṣàgbọn hmm. sọmọ jìnnà sílẹ̀ abẹ́lẹ̀ níta ṣe gbé bó ṣe wáyé gbóṣò ọ̀wọ́ pé àtijọ́ ń ṣe àtijọ́ ń relé. o ti gbé kalẹ̀ bó ṣe yẹ. ok sir. àwọn kan wà torí pé o gbéra rẹ wálẹ̀ kí nǹkan lè yanjú kì í ṣe pé wọ́n sọ ọ́ dẹgbẹ́ ẹgbẹ́ wọn nìkan kódà wọ́n máa relé ti pé bí wà tí wọ́n jù ọ lọ wíwá ó ju ẹ lọ ìsọ̀rọ̀ sí ìṣesí àti gbogbo ẹ̀. àwọn ló ti ẹ̀rọ ìṣà ọlọ́wọ́ ti ń dẹ́lẹ́fù pé kíní ẹ̀ ó ti ń bí gbólóhùn ó ti ń bí gbólóhùn láàrin wọn. yóò bí gbólóhùn torí wípé wọ́n takun tọ́lọ́wọ́n bá fi ń lójì ṣẹlẹ̀ sílẹ̀ àti sílẹ̀. wọ́n ló jẹ́ ṣe máa fà kúùkù. fitinẹ ni kí ló yẹ kí ló bá dẹ́dà sọ. wọ́n ní falyahzari alladhina yukhalifuna an amri, amrihi an tusibahum fitna ẹjá fi wọn bẹ̀rùn ká má ṣe yòókù ká má ti mú yòókù wá ó ní ìkìlọ̀ ní fáwọn tí wọ́n bá ń yapa sí àṣẹ òfin òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ́là wípé kí ni fìtínà ṣẹlẹ̀ sí wọn láyé àfẹ́mẹ́nuba ìkejì kọ́lọ̀ mọ́jẹ̀ ó ṣẹlẹ̀ ó tàbí kí yẹ ẹlẹ́tẹ̀ olóró ọ̀ṣẹlẹ̀ sí wọn lọ́rùn kí ni tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ́là sọ ó ní lẹ́sẹ̀ mí من لم يجل كبيرنا ويرحم صغيرنا ويحرم ويحرم صغيرنا ويحرم ويرحم صغيرنا, صغيرنا ويعرف, ويعرف لعالمنا حقه ليس منا كسلا راوا كيسي سي سيوا àwọn ìsàlàyé lẹ́kọ̀ọ́ àìsí òmùgọ̀ amúkúnmẹ́kọ̀ọ́ tí ó mọ àti ààlà àbáṣepọ̀ mọ́lẹ́m yóò jẹ́lẹ̀ kẹ̀bíra ni ẹni tí kì í bàbàrà àwọn àgbàlagbà wa ọjọ́ orí ní ẹ̀tọ́ tá a gbọ́dọ̀ fún ló fi jẹ́ pé tí a bá rí ẹni tí ó ti wéwú lágbo mùsùlùmí wọ́n máa tẹ̀ sẹ́yìn fún wọ́n máa wá fún un ní torí pé kí ni ọba adẹ́dà gan bọ̀wọ̀ fún ewu kí ló yíṣẹ́ náà àṣìlám sọ ó ní ọlọ́run ọba máa ń tijú àgbàlagbà tó hu ewu sínú ẹ̀sìn rẹ̀ yìí máa tijú rẹ̀ tó bá ṣe nǹkan kan bí ó ṣe tètè fún ẹni tí ọjà kékeré tí ó tètè fún onípàṣán eléwu yóò dẹ fún pé ah, ọlọ́run dẹ lẹ́kẹ̀ẹ́ fún ló fi jẹ́ wípé ẹni tó bá lóbi láyé gan torí kọ́lọ́hún ọba má ba àbá àwọn òbí yẹn nínú jẹ́ tí bá ń ṣàwọn kankan ọlọ́run ó sì máa dẹ̀lẹ́kẹ̀ torí pé kí ni kò ní fẹ́ bà wọ́n nínú jẹ́ pàápàá jùlọ àwọn òbí tí wọ́n gbẹ́sìn yìí wọ́n mọ̀ ah pẹ̀lú tí ń bá bọ̀ yìí kóńtún wá fẹ́ lé ìkún fún wọn Allah subhanahu wa ta'ala ọba eníkẹ ni ọba aláàánú ni ìmọ̀ dẹ́lẹ́kẹ̀. ham! sagirana bẹ́ẹ̀ náà ni kì í ṣe ìṣesí wa ká mọ̀ wá sànú àwọn ọ̀dọ́ wa ká mọ̀ kó wọn mára káwọn àgbàlagbà àwọn àgbàlagbà kí wọ́n wá di kìnìún kalẹ̀ kí ọmọdé má rí wọn súnmọ́ débi pé wọn ó lè kọ́ àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan tọ́jẹ́ yí pé kò ṣeé kà nínú dára wọ́n yá àrífẹ́ àlímì ní àkọ̀hù kò sí nínú àwọn tí wọ́n mọ ẹ̀tọ́ àwọn àfa pé tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀ dàkẹ́ ẹ̀ fún wọn lẹ́tọ̀ọ́ kí ni wọ́n ń sọ àwọn ẹ̀rí àwọn àlàyé tí nǹkan bá fẹ́ dojúrú kẹ́tẹ̀tẹ̀ dá wọn padà sí wọn lọ́dọ̀ ẹ̀ fún alálàyé lórí rẹ̀ kí wọ́n wà nítòsí ká máa ṣe nǹkan bó ṣe wù wá ká má wá ìtọ́sọ́nà lọ́dọ̀ wọn kìí ṣe ṣe sí wa àjọ dárùn gbàsí ṣòkòtò wájọ fòókè àjọ ń jábọ̀ àjọ ń jẹ́ òmù àjọ ń bojú ntọ́ yẹ kó demonstrate ni wípé yes ẹlẹ́kọ̀ọ́ ni wá torí tá a bá ṣe nǹkan kan pẹ̀lú àwọn identity wọ̀nyí tó tako tí ọlọ́run ọba fi rójìṣẹ́ náà sàásọ́là n tó túmọ̀ sí ni pé bí ìgbà tá à ń fẹ̀sìn ọba adẹ́dà sí ẹ̀yẹ́ tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ọba mú pàṣán rẹ̀ wá kìí ṣe nǹkan tí máa tí máa ṣe kékeré torí wípé kí ni àwùjọ Islam àwùjọ ẹ̀kọ́ ni ibi tí abubakar radiyallahu anhu tó bá wà hmm. ẹni tó tẹ̀lé nínú ètò nínú umma yìí òun náà ìmá ìmá kóraró wípé kóun ó ṣáájú rẹ̀ sọ̀rọ̀ tani Umar radiyallahu anhu bẹ́ẹ̀ náà dẹ̀ ni ibi tí Usman bá wà masalan abdullahi ibn umar radiyallahu anhu position rẹ̀ tẹ́lẹ̀ ni wípé tóbìnrin bá ṣe kúlùn any circumstances tó bá wà yóò ṣe ìdá oṣù kan tí wọ́n ní kó ṣe yẹn obìnrin kan wá wà ìjáde láàrin àtọkọ rẹ̀ kò sí nílé ọkọ ọ wà nílé àwọn èèyàn rẹ̀ ọkọ òsúnmà ó fi di wípé ó ti ń ṣe nǹkan oṣù níbẹ̀ yẹn ṣe mọ̀ pé kò sí dáàtù wípé a ní dáàtù wípé kò lóyún àbí ọwọ́ àṣekúlò position Sayyidina Abdullahi bin Umar tẹ́lẹ̀ ní wípé tó ń ti bẹ́ẹ̀ yóò ṣe ìdá oṣù kan bọ̀tíngbà tọrọ dọ́dọ̀ Uthman radiyallahu anhu tó ní ah ọkọ òsúnmọ́ for that why níbi tó ti ń ṣe nǹkan oṣù kò ní í ṣe ìdà pàápàá torí ìlà tàbí fẹ́ kó ṣe ìdà ní bá nǹkan dúró sí lára wọlé ìlà kọ́dé tẹ̀fọ̀. kí ni Abdullahi ibn Umar sọ ó ní mo kó tèmi jẹ torí pé kí ni Uthman jù mí lọ ó ní mo jù mí lọ. o ju mí lọ ní ìjẹ́sà àbí òjíṣẹ́ lásìlá àlọ́sàlá mo kó kute jẹ mo withdraw rẹ̀ ntọ́ sọ yẹn ni mo tẹ̀lé ó pàtàkì láàrin ara wa síra wa eléyìí ní máa rẹgulétì àwùjọ tá a máa fi sọ wípé àwọn ẹlẹ́kọ̀ọ́ lélẹ̀ ọmọ èké ni bọ̀dá ń pè ní àfa làgbájá ọmọ èké tiwa respect ọ reciprocal a máa gbé fúnra wa náà jẹ ẹn tí ìwọ tí àgbàlagbà ń pè ọ ní àfàlà tí ń gẹ́gẹ́gẹ́ ọ yẹ kó mọ̀ wípé n tó fi dá lóhùn kó jẹ́ àpọ́nlé àtẹ̀yẹ iyì tó ju tiẹ̀ lọ èyí pàtàkì ó jẹ́ láàrin àwọn ọmọ ìyá lóbìnrin ni o ó jẹ́ láàrin àwọn ọmọ ìyá lọ́kùnrin ni ẹ̀yẹ ká mú ojú tó ilé torí pé kí ni al-ilm bila adab kanari bila hatab yani laanar ìmọ̀ táàfi wà táàfi ṣe ẹ̀ṣọ́ rẹ̀ bí iná tá a láadá tí ò sí ń táàfi dání táàbá ní táàfi dáná tí náà wà ní tó túmọ̀ sí ní pé kò sí mọ̀ ní tí wọ́n bá ní ah wọ́n ṣe gọ̀tọ́ lẹ́kọ̀ọ́ báyìí yẹn tó túmọ̀ sí ni pé ah, àṣọ òní mọ́ àṣẹ bùtùlù ni ọ́ àṣọ ponú àṣẹ pòkí ni ọ́ ọlọ́run ṣá ní pòkí o ká má wùwà pòkí àtọkùnrin wa àtobìnrin wa náà ọ̀rọ̀ díẹ̀ tó fún wọn lọ́gbọ́n. ẹ jọ̀ọ́ sheik mo fẹ́ béèrè lórí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ bímọ not ẹ̀jẹ̀ bímọ pàṣẹ ẹ ó ní mú kan tóbìnrin máa ń rí wọ́n máa pè ní ṣó wọ́n máa pè ní mukọ́ plug bí ẹ̀jẹ̀ àti kun báyìí kó tó bímọ. kó tó bímọ. bẹ́ẹ̀ ni sà. tó bá yẹ pé kó tó bímọ ni kó má kà kún. kó má kà kún. kó má kà kún. ó ti ń rọbí lọ́wọ́ ó wá rí nǹkan. kó má wọrí. kó má wọ ó máa kírun. torí wípé kí ni ó dìgbà tí ọmọ bá jáde tán kó tó jẹ́ ká tó pè ní ká tó lo kúmọ̀ nífàsì fún àbí bẹ́ẹ̀ kọ́ kò ṣe nǹkan oṣù mọ́ so tásìkò orun bá tó lásìkò yẹn kó lọ kírun. pẹ̀lú ògùn ọlọ́run ọba. okay number one number two ni pé ọ̀rọ̀ family planning nínú Islam. na obìnrin mi wà qualification tí àwọn Yorùbá máa ń pè ní ẹlẹ́dẹ̀ bí a obìnrin tẹ́ pé ọkọ máa ti sùn. má dá wọn lóhùn <laughs> qualification tí wọ́n fún tí wọ́n fún ni mákàn. ok mákàn. mákàn yẹn ló bẹ́tà àwọn tí wọ́n ń pè lẹ́lẹ́dẹ̀ yẹn wọ́n ó rojọ́ níwájú ọlọ́run ọba ń jọ gbé ní àríkíámà torí pé kí ni abíyí obìnrin ni wọ́n wá ń fi ń júwe nǹkan burúkú torí nínú nǹkan tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam sọ ó ní ṣé kí n sọ fún yín àwọn ọmọ àlìjẹ́nà nínú àwọn obìnrin yín ó ní alwalud tó fi bẹ̀rẹ̀ rẹ̀ obìnrin tó fira rẹ̀ lẹ́pẹ́ kọ́sàmà bímọ alwadud obìnrin tí ń ṣe nǹkan tí ó pe ìfẹ́ jáde sí ọkọ rẹ̀ látara rẹ̀ ó dé ọbọ̀ bàtà lẹ́sẹ̀ rẹ̀. so obìnrin tó wá jẹ́ má kàn. ọ̀hún ẹ̀fọn. ó strange àbí ọ̀hún ó ti fi iṣẹ́ dé rò pé ah, yóò ti rẹ bàbá yìí bó ṣe ń lè bó ṣe ń bọ́ bàtà ló ń bọ́ṣọ ló ń bọ́ṣọ ló ti lọ sí bathroom pé ẹ wá ṣáwà ni kí ló máa ṣẹlẹ̀ sí ọkùnrin báwọn tó bá wà lé gan níta gbogbo ibi tó bá wà yóò fẹ́ tètè padà lé ọkàn rẹ̀ ọ wà nínú ilé àwọn káyà máa tatọ́ ẹ̀ gómìnà wọn lòdì kó mánéèjì rẹ̀ torí fẹ́ sàn rẹ̀ nù kí ló wá fi kún ó ní obìnrin tó jẹ́ pé ọkọ ṣẹ̀ but kò dúró di kí ọkọ bẹ̀ ń wo ní wá ń bẹ ọkọ wípé dádarí jìnnà ibi tí mo bá kù sí sọmọ yìí pé mi ní lè sùn àfi tó o bá síjú àánúwò rẹ wò mí àpé èyí yóò jẹ́ kí guilty conscience conscience kó bá ọkọ gan fúnra rẹ̀ pé ọ̀rẹ́ ah, akókó sí i lápò lélẹ̀ bambamba ó lè má ṣó rẹ̀ àwọn ọkùnrin kan wà bẹ́ẹ̀ yóò máa pretend but deep inside nínú rẹ̀ yóò máa pé ah òun níyàwó ìyàwó òun lélẹ̀ irú nǹkan báyìí wà so obìnrin tó ń bímọ báwọn kìí ṣe lẹ́dẹ̀ o mákàn ni mákàn náà. so obìnrin tẹ́ pé mákàn ni tẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ bímọ kan bí i oṣù mẹ́ta àbí oṣù méjì ó wá tún lóyún bí a. ètò ń pa mí lẹ́rìn yẹn mọ̀. ta. ètò ń pa mí lẹ́rìn ni wípé gẹ́gẹ́ bó ṣe sọ iná ni ó ṣe bímọ oṣù mẹ́ta tán ni ó wá ní feeling wípé bóyá nǹkan ti dúró tún lára àwọn adọ́dọ̀ dókítọ̀ dókítọ̀ wa yẹ̀wò dókítọ̀ ni ó ti lóyún chairman tó ṣe ó fún dókítọ̀ lẹ́gbàá jù ní pa abóyáwò ó ní ṣé mi mo fún ẹ lóyún tèmi ti dìgbájú tí wàá jẹ́ ń tèmi ó ní arọ́gbọ́rọ̀ ọ̀tẹ́lẹ̀ ń sọ oṣù kẹta nìyí ó ní òun ti ó kúkú ti lóyún lóòótọ́ ó ní àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ but tí wọ́n máa ń fi regulate ẹ̀ normally ọ̀gọ̀rọ̀ ọrú wọn wọ́n máa ń ṣe exclusive breastfeeding ọ̀gọ̀rọ̀ ọrú wọn lópin ìgbà tí wọ́n bá ti ń fún ọmọ lọ́yàn mu wọn è lóyún ọ̀gọ̀rọ̀ ọrú wọn ló fi jẹ́ pé ọmọ wọn tí wọ́n bí bí ìgbà tó yẹ pé wọ́n ń plan ẹ̀ ní gáàpù wọn ọmọ ọmọ rẹ́gúlà síra wọn tó bá ti gba ọyàn tó ọmọ bá ti kọ́ bá ti gbọ́yàn lẹ́nu ọmọ báyìí oṣù tí ó tẹ̀lé yóò lóyún exclusive breastfeeding sí six months ni. You know. báyà wà fọ́ọ̀lù sí irú nǹkan báwọn kọ́lọ́mù bá wò wọ́n tó tako èèyàn gbúdọ̀ ṣe any form of family planning pé kéèyàn fi protect irú nǹkan bẹ́ẹ̀ yẹn. fún yẹn rárá bọ̀ tó bá rí i pé dókítà ń wòye pé la ọkọ ọmọ tí ó wà ní ọwọ́ ó ní the attention tó jẹ́ pé torí medically ó wà proved wípé ẹni tó lóyún lè fún ọmọ lọ́yàn òjíṣẹ́ náà sọ àṣọ náà fi sọ yìí pé mo kọ́kọ́ fẹ́ stop ẹ̀ but mo rí táwọn ìran méjèèjì Rome àti Persia wọ́n ń ṣe ni ò jẹ́ kí n stop ẹ̀ o ni ń pè ní ẹ̀rìlà o ni the only thing tí ó wà nínú circumstance báyìí ni wípé èèyàn ò mójútó obìnrin yẹn dáadáa lórí jíjẹ mímu torí wípé bó ṣe ń fún ọmọ lọ́yàn náà ló tún ṣe kí ni ló ń tún fìdí ọmọ tó wà nínú òun náà dẹ̀ ní ìdí oúnjẹ tiẹ̀ láti fi ṣẹ̀mí yóò ní ìdí kéèyàn mójútó obìnrin báyìí dáadáa pẹ̀lú tọ́jú oògùn oúnjẹ oríṣiríṣi so kéésùn ló dáràn o kìí dẹ̀ ẹ̀sẹ̀ lẹ́dẹ̀ ọkọ ni ó rárá yọ̀bọ̀ bàtà lẹ́sẹ̀ ní kéré yẹn ó lè fi ṣe é sá dáadáa. Hmm. Hmm. lára àwọn ò tí sọ̀rọ̀ tá àwọn sísà ń sọ̀rọ̀ wàlẹ́kùn sọ̀rọ̀ àǹtà. source of eh, information lele wọ́n ní pé ká sọ fún àwọn sisters pé iná tó fẹ́ dá èyí ni wọ́n máa bẹ̀rẹ̀. iná ò ní wọn ok ìyìn àṣẹ tí wọ́n fẹ́ kọ́ wọn ló sọ. bẹ́ẹ̀ ni àṣẹ. Eh, àṣẹ tí wọ́n fẹ́ kọ́ wọn o òní ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ o. bẹ́ẹ̀ then lórí àwọn ọkùnrin for example ti àbó ìtì ní mọ́tò. kò tí ì ní mọ́tò. bẹ́ẹ̀ ni àwa ń bọ̀ ní alcohol. ó pọn mọ́ ó gbé bag bábí o tún tajà ó tún gbé àwọn one or two things dání àbúrò ẹ̀ ń ṣanpa lọ lọ́ọ̀kan ṣé ó dà bẹ́ẹ̀. Uh, ọ̀kàrìn kò obìnrin tí ọkùnrin tó bá ọkùnrin tí ó bá gbọ́ súnà yìí ọkùnrin tó bá lágbọ̀ọ́yé là ń sọ ò tí ì ṣe pòkì kò ní ṣerú ẹ̀ ẹjẹ́ amú láti pìlẹ̀ tí wọ́n máa ń sọ yí pé bàbá súnà bàbá aládìsí ta ni wọ́n máa ń rìn fàásì ní àwùjọ láyé tá a wà nísìn ta ni wọ́n máa ń bá ta ni wọ́n máa ń rìn fàásì sheikh muhammadin nasiruddin al rahimahullah rahmatan wọ́n gba ọ̀rọ̀ látẹnu ìyàwó wọn wípé bó ṣe máa ń bá wọn ṣiṣẹ́ ẹnu ilé ó fẹ́ di nǹkan tìjú fáwọn wípé àwọn sọ fún bàbá yìí wá ó sọ mí lẹ́nu ládùúgbò òun bá mi gbálẹ̀ òun bá mi fabọ́ òun bá mi gbélé òun bá mi gbé tọ̀hún àwọn èèyàn sọ mí lẹ́nu wípé bàbá àgbàlagbà yìí ni mò ń ṣe ló ń ṣe báyìí fún mi <laughs> ó ní bàbá wa dáhùn ló ń pè é ṣé torí rẹ ni mò ń fi ṣe mi òjíṣẹ́ ńlá sọ̀rọ̀ àṣàlám ẹni tó lọ́lá ju gbogbo wa lọ ó ń ṣe fáwọn ìyàwó rẹ̀ aṣáájú mi nìyẹn ẹni tẹ́mi fẹ́ fi ayé mi jọ nìyẹn torí pé kí ni mo fẹ́ wà pẹ̀lú rẹ̀ fẹ́ rí kìí ṣe wọlé ọ̀la ò wọlé ọ̀la kìí ṣe làfi rí ilé ọ̀la wọ̀ àbí a máa bọ̀já gbọ̀rọ̀ gbọ̀rọ̀ irọ́ níjẹ́ bẹ́ẹ̀ ò téèyàn ọ̀bá tẹ̀lé súnà rẹ̀ kèé wá ṣe yí pé èèyàn ṣàyè tó wúyàn nínú súnà irú ilé ìgbàgbà arí nínú àwọn ọmọ ẹ̀yà jazakallahu khair ibi tó yìí gbé kò ní mọ́tò agbègbè tí ń gbé irúwó gìrìwá ẹ̀ bí báràkì ó sọ fún ìyàwó rẹ̀ kí omi inú ilé wọn nǹkan bí nine ni wọ́n máa ń múná léyàdé tí omi ó ṣẹ̀ tó wà eight ni wọ́n máa bọ̀ láti bí vr láti bí iṣẹ́ kò dẹ̀ ní mọ́tò wọ́n dẹ̀ ní ìdí omi lé yóò wá fa bọ́kẹ́tì méjì ó ní kóun ó lè wà balance yóò lè fi pọnmi yóò pọnmi yẹn títí di bíi ten fún ìyàwó rẹ̀ gbà tó bá pọn mi títí bíi ten fún ìyàwó rẹ̀ ní nǹkan bíi ten thirty yẹn wọ́n á wò pé ah, ọmọ ọlọ́mọ tó ti wà nú ilé látàárọ̀ kóun náà gbà tọ́kùn lọ wọ́n wá jáde between ten thirty lọ sí eleven wọ́n stroll ká lọ́fọ̀ọ́ mú ìyàwó rẹ̀ wọ́n fọwọ́ kọ́ra àwọn lọ́rùn débi pé àwọn jòhálà àwọn obìnrin tí wọn ò lágbọ̀ọ́ yẹn ni ah, kẹ́yìn nírú ọkọ báyìí àbúrò obìnrin ti ń dira wọn ká wọ́n wá wọ́n àwọn gan ọmọ wọ́n ti bá wọn program wọn ní wọ́n fẹ́ dé láti ibi iṣẹ́ nísìn yóò lè pamẹ́ fún un owó ah, rí nísìn tó bá ti tètè dé níjọ́ Jímọ̀ wọ́n jọ lọ jà ní nǹkan kan máa ń bá wọn alẹ́ máa wò yí pé tá a bá láàfin yorùbá tó wọ́n á ní kíni ọkọ ti gba ìyàwó ti gba ṣòkòtò ń di ni ó ti fi yẹ̀rì bọ́ bọ̀tá bá fẹ́ wò ní ti súnà ńkọ́ ó ti gbajà ìlíyà lọ́wọ́ rẹ̀ ó ti fún ní kíni ó ti fún ní súnà ó ti fún lágbọ̀yé bó ṣe ẹkó rínù bó ṣe ẹkó rínù kéèyàn jẹ́ effective husband tó jẹ́ pé ọwọ́ àsìkò tó ọba lò pẹ̀lú rẹ̀ yóò jẹ́ useful time tí ò ní lè gbàgbé rẹ̀ ọkọ tí ìyàwó rẹ̀ gbé tó lóyún tó pọn mọ́ tó gbé báàgì tó ń wá yan níwájú eléyìn è ṣe ẹrú ọlọ́run ọba ọkọ ọba ni èyàn ọba òun ti kọjá ẹni tí ó tẹ̀lé ìlànà òjíṣẹ́ lọ́sà àsálàm táwọn tí wọ́n nìyẹn ní tí lìsánà hàlì rẹ̀ ń sọnù. So ọkùnrin tí máa ń ṣe bẹ́ẹ̀ kọjọ jíṣẹ́ náà sàlámù kọjá àwọn ẹni rẹ o tẹ a bá ní ká mú ìṣesí ti bàbá bumbaz náà rahimahullah mutawasa tó ń titi bàbá ọlọ́run fi ó dígàgá wòkú wò fún wọn láyé bí kí wọ́n fi lè bá a lè wò tọ̀hún ìgbìyànjú tí wọ́n máa ń ṣe nílé kò ṣe kó bẹ́ẹ̀ náà sheikh salim ibn ọ̀sẹ̀ mi rahimahullah mutawasa àwọn ni kọ́ńtàràtù dáwàtù sàlàfíà bíríìjì dáwà sàlàfíà nù ó ṣe kí ẹ̀ ṣe ni ìgbìyànjú yẹn ó pàtàkì kí ẹ má jẹ slave driver kó bí mi òní ó tọ́jú ọmọ oníṣe ọmọ èdè ènìyàn ní bọ̀ yóò sùn òun náà pé ah ṣó o nìkan ni nínú ilé yìí ṣé bí Islam ṣe sọ náà nìyẹn Islam ò wí bẹ́ẹ̀ o àti gbogbo wa àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo wa ẹ jẹ́ á kíyèsí eléyìí ká mójútó kọ́ba adẹ́dà kó fi rọ̀ alọ́run láti ṣe kọ́mọ́ fi láàdá rẹ̀ dùn wá. asalaamu alaykum wa rahmatulahi jazakumullahu khairan wa antum jazakumullahu ah, khairan. ìbéèrè bíi mẹ́ta kan ló ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ìyá ní ṣàṣàmì. àkọ́kọ́ nípa ọ̀rọ̀ tọ́wbà. Ah, ntí ìkọlára ọmọ ìyá sọ òní pé àwọn ẹ̀ṣẹ̀ míì wà kò já sí wípé téèyàn bá ṣe táwùbà lé lórí bẹ́ẹ̀lẹ̀ abdu wa rabbihi in tó máa túmọ̀ sí náà ni pé ọlọ́run máa gba táwùbà rẹ̀ lákin ó sì lè fi sí náà kó tó palà sálì jẹ́ náà ọlẹ́ ti gba táwùbà ọlọ́run ti gba táwùbà rẹ̀ bẹ́ẹ̀ni wọ́n á ní kí nìtì ọ̀yá ìwà sọ pé kọ́lọ̀ bá mi ṣe dára fún un ìtọ́mọ̀ ìyá wa sọ pé ó pín sí méjì ìkan wà tó jẹ́ pé ọlọ́run bá ọba al-Ghaffar àti pé ọlọ́run bá lè ṣe áfù fún ẹ̀dá pèsè tọ́lọ́run bá bá ṣe áfù fún ẹ̀dá ó ti pa gbogbo ọ̀pọ̀ á jẹ́ pé kò ní wọ ọlọ́pàá àpapọ̀ tó wọ àlìjẹ́nà ni bàtọ́lọ́run bá ṣe Ghaffar rẹ̀ lé ẹ̀dá lé lórí nítorí máa túmọ̀ sí pé nígbà míì ó sì lè wọ ọlọ́pàá tó wọ àlìjẹ́nà. àfáà wo lọ sọ bẹ́ẹ̀ nínú ó mọ̀ yìí so orí problem tí àfi yanjú ọ̀rọ̀ solution tá àfi yanjú ọ̀rọ̀ ó ní kí ká mọ̀ wípé ẹ̀sìn wa yìí ṣàròsọ o kìí ṣàlọ́ o kìí ṣe kólúkálukú máa gbé torí ẹ̀ wá o ẹ̀gbà wá ni. dínú náà hádà rẹwàyà ẹ̀gbà wá ni. Jibril aleyhisselam ọgbà ní àtọ̀dọ̀ ọba adẹ́dàá ó gbà wá fún òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa alayhi wa sallam òjíṣẹ́ náà sallallahu alayhi wa alayhi wa sallam ó fáwọn sàbí rọjá àánú àwọn sàbí rọjá àánú wọ́n gbà ń kí fáwọn tabi'in rahimahumallah àwọn náà gbà fún tabi tabi'in àwọn bó ṣe ń lọ bó ṣe ń lọ bó ṣe ń lọ bó ṣe ń lọ tó fi dé ló fi dé gbogbo ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ níta àkọ́kọ́ ṣe gẹ́gẹ́ bí imaamu na malik rahimahullah rahmatawasa ayé rẹ̀ imaamu daru tanzil bó ṣe sọ ní àkọ́kọ́ dá sí padà sígbà yẹn tí ò bá wà operative nígbà yẹn bá a ṣe gbọ́ yé ìsọkúsọ ni a dànù torí tí iṣẹ́ sìn láàrin wọn kò lè ṣàdédé dẹ̀sìn nísìn ló fi jẹ́ pé àtúbọ̀tán ọmọ yìí kò lè yanjú àyàfi ń tọ́ yanjú ìpìlẹ̀ rẹ̀ níbo ló ti gbọ́ ilé àfa àwọn olóṣọ bẹ́ẹ̀ ni rẹ̀ so má bá òpó lọ ní olóró pẹ̀lú rẹ̀. ẹlẹ́ẹ̀kejì náà ẹni tó jẹ́ pé òun tiẹ̀ bàbá ẹ̀ ti ṣaláìsì bàbá jẹ́ mùsùlùmí kó tó ṣaláìsì ṣùgbọ́n ọmọ wa jẹ́ káfíìr. níṣẹ́jú ayé bàbá. ọmọ wa rò kókè òun fẹ́ ṣe sàárà fún bàbá òun lójú ọ̀nà tí ẹ̀sìn bàbá ẹ̀ sọ pé kò ń ṣe ṣe kọ̀rọ̀ ló ṣe ó lè ṣe kí ni ó fi ṣe ni ó sọ kí ni ó fi ṣe yọgbà Islam yọgbà Islam torí wípé kí ni kò sí àwọn ọmọ wa ara aṣẹ́ wa ni wọ́n àwa ara aṣẹ́ àwọn òbí wa ni ló fi jẹ́ wípé òjíṣẹ́ náà sílá sílám ní òkú nígbà tó bá rí àwọn tí ń bẹ nínú àkáǹtì òun bí ládá ṣe ń bá nínú sàárè yóò sọ pé ah, Allah ń bo mo ti kó lé ìwọ́n ni ah, ọmọ rẹ tó wà láyé ní kọkẹrẹ níbi ẹ̀sẹ̀ lòjíṣẹ́ náà sílá sílám nígbà tí fi ń dákọ as-sadaqatu kí ló sọ ó ní ọmọ tí a rè pẹ̀lẹ́sì tó wà láyé tí ń ṣe dáadáa tí ń ṣẹ̀sìn tí ń tọrọ dáadáa fún òbí rẹ̀ nínú àwọn sàráàní tó jẹ́ yí pé èyàn ó ti lọ lóòótọ́ o ṣùgbọ́n yìí máa ń ṣàn dáadáa yẹn ó yìí máa sàn báyàn nínú sàárè lẹ́yìn èèyàn ó lè ṣe sàrá fún òbí rẹ̀ sàrá òun láwà ṣàlàyé fún yín pé sórí gbogbo bùbùrù tó ń fẹ́ yìí ò ní ládàá rẹ̀ nítorí o lè fi jẹ́ oríire fún bàbá rẹ̀ tó fi lè sàǹfà torí ìjẹ́ ọmọ fún òbí èèyàn ohun tí máa ń jẹ́ anybody ni kódà òbí tó yẹ kèfèrí ọmọ ọmọ jẹ̀rán yí pé ah, ṣé ya bàbá wọn wà wọ̀ná ṣé bàbá wọn wà wọ̀ná torí pé bàbá láwa gan Ibrahim sallallahu ala nabiyina wa alayhi eyín wà fún láàrin ẹ̀ àti bàbá rẹ̀ àgbà nímọ̀ràn ni kò lè pápá gba islam kìí ṣe islam yọ̀bọ̀ o ọ wàá ṣe ní bó ṣe yẹ kó o ṣe gbogbo dáadáa tó ń bá ń ṣe yọ mọ̀ bá bàbá rẹ̀. ṣùgbọ́n tó bá ní òun ò lè gba islam. rárá ẹ àánú a sọ fún pé kò rí dáadáa sí. torí ó dà bí kò sí lára wàládù sọ́ọ̀lì tó wà nínú hadisi. kò mí ni ó lè jẹ́ wàládù sọ́ọ̀lì lẹ́yìn òde ní. olóyìn ìwé ó lè jí wá lálẹ́. tọ́ba ní táì fún ẹṣin yẹn. tọ́ba bá bá àwọn èèyàn bá sọ̀rọ̀ gidi tí wọ́n jẹ́ kó mọ ìtumọ̀ gbèsè ayé ó lè gbà sílámù. tọ́ba dẹ̀ gbà sílámù ó lè jẹ́ yẹn dáadáa. torí tó jẹ́ argument kan ni pé hmm. pẹ̀lú hadith sọ pé sarakotu jariya lára ni wàlàdù sọ́ọ̀lì òun dẹ̀ jẹ́ káfíìr. ẹ̀ẹ́n náà la ń sọ yìí ah. ó sì lè mú ó bà ní kò bàjẹ́ ṣebí kéèkú ẹ̀yìn pàtẹ́yìn ọ̀bá ti kú ó bù sí wa naam hata yóò gàrgàr. naam ìdákẹ́jẹ́ wa nísìn. naam bàbá. naam tó jẹ́ mùsùlùmí tó jẹ́. kèfèrí. kèfèrí. naam ọmọ wa jẹ́ yẹn rí. ọmọ wa jẹ́ yẹn rí. naam kí ló ṣẹlẹ̀. irú yẹn ń sìn. naam torípé yẹn náà jẹ́ kèfèrí ọmọ rẹ̀ ti ṣaláìsì tó jẹ́ mùsùlùmí. naam ṣé àdúrà kèfèrí tó jẹ́ bàbá. naam ṣé kò lè bí bẹ́ẹ̀ bí kò náà fẹ́ ṣe sọ́ra pọ̀ bẹ́ẹ̀. kò tí ẹ qualify ni. a sọ fún un náà ni tí wọ́n fẹ́ kọ́ náà wọ́n gba àdúrà rẹ̀. kò túmọ̀ sí kó jẹ́ bàbá ẹ̀. orí tàbí orí ire tọmọ rẹ dúró lé lórí kó tó kú yẹn tètè padà sórí rí yẹn bọ́ sínú sáfù kí kíní yẹn kọ́ mọ́ wà ọmọ nǹkan tẹ̀ kọ́ mọ́ bà gé lójú ọ̀nà kí kó lè fúlò àjẹbẹ tí ò bá gé òun wèsì tá màrà rẹ̀ ìmọ̀ràn yìí náà la náà ìtú wa jẹ́ ẹlẹ́kẹta òní ẹni tó já sí wípé kò kristo tí èsì mùsùlùmí náà ó ti jálọ̀ nípò lọ́jọ́ pẹ̀lú àdìkìyàmù ìsìn náà náà kò wá ní dáadáa kọ̀ọ̀kan rárá náà ṣùgbọ́n ó wá ní ẹni tó jẹ́ pé ó jẹ́ mùsùlùmí tó jẹ́ pé lọ́dọ̀ tiẹ̀ òun náà ti ṣaláìsì bó ṣe wá jẹ́ mùsùlùmí yẹn èyí tó jẹ́ kòfàr káfẹ̀ káfẹ̀ ó fẹ́ gba ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ ẹni tó jẹ́ mùsùlùmí tó ti kú tó ti kú àméjì ti kú àméjì ti kú ṣùgbọ́n mùsùlùmí yìí òun wá ní nǹkan kò ní ẹ̀ṣẹ̀ kankan nílẹ̀ àmì kò ní dáadáa kankan nílẹ̀ dáadáa tó pé ìdásùn náà ni pé tó bá rí dáadáa wọ́n á yọnu dáadáa tí wọ́n á fi fún ọ̀rọ̀ tayé ni ó mójútó torí tọ̀run yẹn ọlọ́run ò fún anybody sọ ní ibi tó ta yé ní. kò mọ ní dáadáa ńlẹ̀ kan èyàn jẹ́ mùsùlùmí ó ní ìmánì ò ní òní dáadáa kan ńlẹ̀. wọ́n ní asalaamualeykum wa rahmatulah ìkọ́nù àwọn ọmọ ya wa wọ́n pè wá sí ìyàwó wọn tí wọ́n fẹ́ ṣe ní. on the 21st of the Qaeda, 1436, eh, that's um, Saturday, on the 5th of um, September. See next week, Connie. Next week, Abi. Now, next week, Saturday, um, 5th of September 2015, near Society Hall. Num number one, Folami Iduru, bus stop, Mushi. Time 9 a.m. Again, um, Saturday Tombo on the 5th of September, near Nawaruddin Society Hall. Number one, Folami ìdíòwò bus stop Mushin time 9am um, so gbogbo àti ọlọ́pàá ṣe rọrùn fún kí a gbìyànjú ká kójú pèsè síbẹ̀ ok ọlẹ́ni tí ó invite wa uh, olúwa tó sìn Mariam Martin àti Sirajudeen Ọláṣẹ́yìndé ta Mariam Martins àti Sirajudeen Ọláṣẹ́yìndé salamu alaykum. alaykum salaam. jazakumullahu khairan ṣe terminated ṣe o ti gba question tán o ti gba question tán. sàmàlẹ́kùn. wàhálẹ́kùn sàlám tàlà. naam ẹ ẹ jọ̀sà. naam question mi ni pé for instance èèyàn ní shop. naam for instance nínú ọjà hmm. bí Olúgbọdẹ market yẹ. sọ wọn ni pé ọba kú. naam ìgbé kéèyàn dá owó. naam láti fi ṣe àwọn pé wọn ṣe ètùtù or something naam ọṣà Can pé buy each shop kan náà five hundred and in which say yóò bá dá ọmọ àti ṣọ́ọ̀bù èèyàn àná èèyàn tún máa fẹ́ a lot of issues so mo rò pé kí lèèyàn lè Come on, kọ́ máa bá wọn dáwọ́ ètùtù kọ́ máa bá wọn dáwọ́ ètùtù. Okay, sir. Yeah. Then, now, yeah. then uh, another question, Simoni, sir. Now. Assalamu alaikum. Now, alaikum. Question, eh, mo gbé yàn kú. so wọ́n wá ṣe sàárà wọ́n wá sọ pé ọ máa dá owó wọ́n máa dáná so ẹni ẹ wá ní àbúrò ẹ àbúrò ẹ wá ní pé kó má wọrí pé káwọn ọmọ pé kó má dáwó hmm. ẹ wá ní pé kó da owó yẹn pé àwọn fi owó yẹn ra àlùbáríkà fúnra wọn ni ṣé èèyàn ṣé kó dá irú yẹn àbí kó wọ́n fẹ́ ṣe sàárà wọ́n máa dáná wọ́n máa pa ẹran so ó wá ní owó yẹn pé àwọn fi ṣe àlùbá àwọn fi ra àlùbáríkà fúnra wọn kó oníkálukú fúnra wọ́n fẹ́ fi ṣe ń jẹ bẹ́ẹ̀ ni sà tí ò bá nípa ìgbín tó bá nípa kó fi ṣe sàárà fóbi rẹ̀ kìí ṣe dandan ni wípé kó jọ oúnjẹ kìí ṣe kìí dẹ̀ sí pé dandan ni pé kí wọ́n sèé ó lè jẹ́ tútù ó lè jẹ́ sàdákà fáwọn tí aláìní ó lè jẹ́ pé ohun tó bá lágbára kó lọ hajj fún òbí rẹ̀ tó jáde láyé tí kò tí ì lọ hajj tó ń dẹ̀ ti lọ tiẹ̀ tàbí kó rìn lọ tàbí àwọn iṣẹ́ àwọn iṣẹ́ olóore pọ̀ téèyàn yìí lè ṣe láti fi láti fi jẹ́ kí dáadáa má bá òbí èèyàn tó ti lọ nírú nǹkan báwọn èèyàn lè bẹ àwọn àfáà súnà lọ́wọ́ ẹ̀ tí wọ́n bá wọn kọ tírà kan bó ṣe lè wù kéré tó lédè Yorùbá ó lè jẹ́ lédè English àwọn nǹkan iṣẹ́ olóore téèyàn sì lè ṣe tí ládàá rẹ̀ ó máa bá òbí èèyàn kí wọ́n pín in wọ́n lè pín ẹni sí masjid wọ́n lè pín ẹni sí Quran síbẹ̀ àáfàá tó ń kọ́ ọmọ ní kéwú wọ́n lè mójútó kó jẹ́ pé kó sọ pé ah èmi ó máa gbé ìpín báyìí nínú rẹ̀ kí ládà àwọn nǹkan báyìí kó máa fi bá ẹni tó ti kú kò ní kì ṣe dandan ni kó jẹ́ pé wọ́n ń dáná patiu tiẹ̀ sínú iṣu ọ̀rọ̀ patiu sínú iṣu. bọ́sà so wọn fi ra èèyàn fi ra àlùbáríkà fúnra èèyàn kí ni jẹ́ máa rí. nǹkan tẹ́lẹ̀ yẹn sọ nìyẹn ni ẹ sọ pé owó yẹn pé àwọn fi ra àlùbáríkà fúnra wọn ni. kìnnáyà ni kìnnáyà ni tí wọ́n ń sọ ni wípé táwọn bá náwó sí ojú ọ̀nà láti fi ṣe dáadáa on behalf òkú yàtọ̀ sí pé òkú ò ní ládàá yẹn àwọn náà táwọn ṣe àwọn náà ó gba ládàá látara rẹ̀ tí wọ́n fẹ́ sọ nìyẹn but ó ṣe ń ṣe tí ó fi rí báyẹn ìdánilẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń ṣẹ́hùn ní kí èèyàn sọ fún ọ. sir question tẹnìkan béèrè lẹ́ẹ̀kan yẹn tán ní àbúwọ̀ ní mọ́tò kìíní kan so èèyàn wá èèyàn àyàn bọ̀ ní akọ̀ ọkọ̀ èèyàn wọ̀ wá dúró déèyàn ó dẹ̀ mọ̀ èèyàn máa pọ̀ ọmọ o ó tún máa dé back so. <laughs> ẹ̀yin náà rẹ́rìn tó bá ti tó bá ti rí tó bá ti rí máìn eh, eh, tó bá ti rí máìn tó bá ti pè tó bá ti jáde which whichever okay, ha whichever halkọ ló ń lọ ni o tó fi ẹ sẹ́yìn pè mí tàbí kò pè kan nínú àwọn àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà yìí pé ó tún ti pa ó tún ti gbèsè rẹ̀ dé o ti fẹ́ dá mi dá o kí wọ́n bẹ́ẹ̀ pè é tàbí kí wọ́n ṣe conference call pẹ̀lú pé lọ́ọ́ mú ìyàwó rẹ̀ o because distances ti ti ọ̀gọ̀ọ̀rọ̀ gan ti ń wá mùsùlùmí wa tó ṣòpé ọ̀yàwó èèyàn obìnrin èèyàn ò yẹ kí èèyàn máa ti distances yẹn wá láì jẹ́ pẹ̀lú mahram so ti yé báyìí nìsín ìyàwó rẹ̀ ń bọ̀ láti bí ànàpájà nínú àwọn nùsùs tó wá tá a bá ṣe calculation ì distance ìyànàpájà náà ó fẹ́ kó sí wípé kéèyàn má jẹ́ kí obìnrin èèyàn ń wá sí ìrìn àjò kan ibì kan tàbí tó tó distance yẹn láì jẹ́ pé pẹ̀lú mahram rẹ̀ tó mi ìmọ̀ bí ọkùnrin lè ṣe lọ pé òun jọkùnrin ọkọ dẹ̀ lóyún kó wá fi àwo rẹ̀ lẹ̀ kó ṣáà máa wander around torí gbogbo àwọn nǹkan wọ̀nyí yẹn tó ń bá ń ṣe gan yóò máa fi bẹ lọ́hùn wípé kọ́lọ́hùn ó ṣí ilẹ̀kùn fóun kóun náà ní mọ́tò kóun máa gbé àwọn òun sí ẹni tó bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ wàláhì ọlọ́run ó dètè gbájú bó ṣe lérò lọ ibi tó ò tiẹ̀ lérò lọ́lọ́run ọbó ti gbà tó rárí ọmọ àyà. asábàáìkà. na wàlẹ́kùn sọ̀rọ̀ ìyàwó yẹn wá sọ statement. ṣé ó sọ̀rọ̀ délẹ̀ ṣé bí ogbọ́n náà ni wọ́n lé. ìyàwó yẹn wá sọ statement kan sa. ó wá sọ pé ẹ dúró dè wá. ipe nǹkan tẹ máa ṣe tẹ fi máa gba ládà òun lẹ̀ dúró yẹn o. ó wá sọ pé ṣèwọ ló ń gbé ládà ni. <laughs> tó òun ìyàwó yẹn wà rò pé ṣé òun òtútù yìí sọ̀rọ̀ jù báyọ̀. ẹ kò sọ̀rọ̀ jù bó ṣe gbé kalẹ̀ ló fẹ́ kò bá ní ibi tó dáa lè tí sọ ni wípé ẹ ti ẹ̀dó gba lára wa ṣọmọ pé wá àlékún jẹ́ kí ó gbé pósítà síwájú ó wá kọ sí tó o bá fẹ́ kí ìwọ náà dàbí tèmi ju nǹkan sínú àwo àwọn tí wọ́n bá tiẹ̀ ti rí lọ́ọ̀kan wọn ò tiẹ̀ fẹ́ yabẹ̀ ẹnìkan wá fẹ́ máa kọjá lọ ó wá rí ó wá gba pósítà yẹn lọ́wọ́ rẹ̀ ó wá tún nǹkan mẹ́kọ̀ọ́ sí wípé ẹ̀yin rí ọjọ́ òní bó ṣe rí èmi ò rí o ẹ̀yin tẹ́ wá rí ẹ dúpẹ́ ẹ ṣàánú èmi tí ì rí àwọn àfisì láàrin ìṣẹ́jú márùn àwo ti kún ni wọ́n bá dẹ́dà Allah subhanahu wa ta'ala ló sọ pé ud'u ila sabili rabbika ó ní bil بالحكمة والموعظة الحسنة ọ̀rọ̀ pẹ̀lẹ́ ó ní kíni ọlápọ̀ ọlábo ó lè jẹ́ ló fi jẹ́ pé àwọn obìnrin sálàf àdúrà rẹpẹtẹ ni wọ́n kọ́ máa tì síwájú tí wọ́n bá fẹ́ gba nǹkan lọ́wọ́ wọn ọlọ́run ò ní fi ládàá wàhálà tẹ̀ ń ṣe lórí wa kò ní fi dùn yín ẹ máa rí ṣe ẹ máa rí ṣe ni yọ máa lékún yọ máa lékún kéèyàn bá jẹ́ iblis gan tọ́jẹ́ ọmọ akẹ́ iblis tọ́jẹ́ pé wọ́n jọ ń wọ́n e yára ọkàn rẹ̀ ó kọ́kọ́rọ̀ náà gbogbo bẹ́ẹ̀ ń fẹ́ kúkú ń ṣe aláì appreciate it ọlọ́run ò ní fi dáadáa yẹn sún yín ẹ bá ń bèrè léèrè bó o bá tẹ sọ nǹkan kan má ga yóò rojú bó o ṣe ṣùgbọ́n àdẹ̀ni tí sọ nǹkan nísìnyí ẹ ti ká gidi borí bíi fáànù ibo ah <laughs> subhanallah ẹ má sọ pé ṣé ẹ fẹ́ gbalada lára wa ni rárá ẹ kú jihad ọlọ́run ọ̀sán ilẹ̀ sáré báyìí lọ ọlọ́run ọba wa ní fi ábùn yín ẹ má jù ó sùn yín ládàá lẹ gbà lára rẹ ọlọ́run ní fi ládàá yẹn dùn yín ẹ wá mú wa àwa náà fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba àkọsọ́kọtọ́ ah, gbọ́ eléyìí bí ọba tiẹ̀ ti wà charge tẹ́lẹ̀ ẹ mọ̀ pé àti tábà ó wà Islam fẹ́ yìí pàápàá jùlọ láàrin ọkọ sáyà kọ́yàwó máa ṣe léyìí ní pípọ̀ pípọ̀ obìnrin tí máa ń ṣe léyìí ẹmọ tí ọkọ rẹ̀ ó jẹ́ fún ẹrú ni wọ́n máa fi sọ wípé kú hu hasir yakun laki sama jẹ́ ẹni fún tí ó máa tẹ̀mọ́lẹ̀ yóò jẹ́ sánmà fún ọ tí ó sì gàgà bọ̀ ẹ́ èmi ọ̀gbá yín ní ọ̀ràn yàn kì í sọ́kọ́ lèyàn sọ báyẹn fún ọ bí ọmọ ò sí gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ fóbìnrin <laughs> máa tátán pẹ̀lú bàbá yẹn ni bàbá òbí èyí ṣe téèyàn tátán fún ọ àbí téèyàn ọba fẹ́ rálì gan náà wọ̀ lóko ọkọ yìí ṣe téèyàn táyà gbangba sí pé rárá àjọ nàtàn ni èyí nàtàn pẹ̀lú ọkọ o òjíṣẹ́ lásìlá sọ́là ń fi sọ yí pé tí gbogbo ara rẹ̀ bá jẹ́ egbò tó ń wá ń ṣe ọyún látòkè délẹ̀ tóbìnrin wa tẹnubọ̀ tí ń pọn alá èyí tó kéré jù nínú ẹ̀tọ́ ọkọ lórí rẹ̀ kò tí ì mú wa o kí ló dẹ̀ sọ onítóbìnrin bá gbààwẹ̀ tó kírun tó ṣe tó yẹ kó ṣe níbàdà tó wá rí ìyọnu ọkọ rẹ̀ kó wà àlìjẹ́ ńnà ọba rẹ̀ ní ọ̀nà tó wù ṣùgbọ́n tó kàn ọkùnrin bá fẹ́ kọjá àlà pẹ̀lú rẹ̀ kí lọ́ba adẹ́dà sọ. wa inna ta'anakum fala tabghu alayhinna sabila tí wọ́n wọ̀wọ̀ fún yín tí wọ́n ṣe dáadáa sí ẹ má kọjá àlà lé wọn lórí o tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ kí lọ́ba adẹ́dà sọ. inna Allaha kana aliyyan kabira ọba adẹ́dà ó lékè lórí gbogbo ẹ̀dá o kò sí tú tí ò lè fi ẹ̀dá kan pa kabira ọba tó gbọngbọn ni ọ̀rọ̀ wa fúnra wa ó gbé wa fúnra wa báyìí kì í ṣe wípé wọ́n ajẹ́ nǹkankan láti fi ṣe àdánwò fún wa ni gbogbo ìjẹ́ olórí ló ní responsibility tó associated mọ́ èyàn gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ ni èyàn wà lẹ̀ èyàn ó lù ú lẹ̀ àfọ́ lù ú lẹ̀ fọ́mọkéwò ọkọ ó lulẹ̀ fún ìyàwó rẹ̀ bàbá ó lulẹ̀ fún àwọn ọmọ láti fi ṣe kíni láti fi rí wọn carry along pẹ̀lú kíni pẹ̀lú mawadda wa rahma ìfẹ́ jíǹkì kí n ṣe pé ah, èmi ọ̀rá ààyè mi tó ọ̀bá ráàyè ni èwo lọ ráàyè ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀rá ààyè àfihàn ọlọ́run ọba so àwa ẹ̀yin ìyá wa ẹ̀ fi ṣe pẹ̀lẹ́kùtù fún wa torí pé stress máa ń mú kọkùnrin ó fẹ́ stress dẹ̀ pọ̀ ń ta yìí náà mọ̀ bẹ́ẹ̀ lọ́ba adẹ́dà fi sọ yìí pé litaskunu ilayha kẹ́ ẹ lè bá jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún wa ẹ fún wa ní fọ̀kànbalẹ̀ ẹ gbádùn wa ọlọ́run kó fún yín ṣe kó fáwọn náà ṣe. نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد بارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته